الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام السلام ورحمة الله وبركاته أبلغ أبا أبا تمن جك يا درة وناني أبا تنجي الحي القيوم وناني أبا ذو الجلال والإكرام وناني جاء الله أولوك أولاني àfi kéèsì àwọn nǹkan tí a ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ní nǹkan orí ayé àti ní nǹkan orí alkiyama ọlọ́run kò fi tẹ̀wá tí wọ́n kọjẹ́ ká lò àtàbúrò alkiyama táwọn wá sọ́ra kúrò níbẹ̀ ọlọ́nkọ́láwà kú mẹ́ ya rabbal alamin ya zal jalal wal ikram amin lẹ́yìn yìí ẹgbẹ́ bá ti mọ̀ pé ibi tó àjẹkù náà ni a tàn padà sí náà ni àyà tí a ń ké lánà àyà ńlá ni 108 inú suratul Yusuf èyí tó sí pé ọpẹ́ ká púpọ̀ ó sì nílò ká wọnú ẹ̀ òun náà làwọn wọnú ẹ̀ lọ́wọ́ ọlọ́run à ń bẹ̀ ọ́ gbogbo àwọn àǹfààní tí ń bẹ nínú àyà náà ọlọ́run kó fi lẹ́nu kọ̀ọ̀kan wa lọ́wọ́ olórí ẹ̀ ní àǹfààní mímọ̀ ọlọ́run jẹ́ ká gbọ́gbọ́ yìí mímọ̀ tá a bá ń gbé jáde kó mẹ́ fún wa lẹ́yìn ìgbà náà àǹfààní lílò ọlọ́run ọba kó fún àmì okun àtagbára táàtì ló ń ta bá gbọ́ lẹ́yìn wá gbà náà ní kíyàn wá dúró lórí nǹkan tó dáa nì náà ní sìkọ́mà ọlọ́run kó fún wa o ya rabbal alamin ya dal jalali wal ikram naam aya náà wọ́n fi ń sàlàyé dáwà annabi wa muhammad sallallahu alaihi wa tí ọlọ́run ọba pa á láfẹ́ pé kó kéde rẹ̀ fáyé ó dẹ̀ kéde rẹ̀ fún wa ẹni tó bá gbọ́ ọgbọ́n ti ẹ̀nìyẹn ẹni tí ọba sì gbọ́ tí ó gbà yóò pàdé ọlọ́run ọba rẹ̀ láti inú sàárè lọ tó bá tún di ọjọ́ mìíràn kìyàmà yóò tún bá pàdé bákan náà mo já àfa mo ní màkànná o àbíkọ́ tẹ̀lé ní tí ọlọ́run bá bá pàtẹ́ rẹ̀ àbíkí ànábì wa sallallahu alaihi wasallam tí wọ́n bá pa wá láti rẹ̀ àwọn gbọ́dọ̀ máa dúpẹ́ fọ́lọ́run tá a bá bára wa nínú àwọn tó wà lórí ìtẹ̀bílì tí ń bẹnu ayé àtàǹkìrìn lọ́wọ́ tá a bá wà nílẹ̀ káyà máa ṣe special ọpẹ́ fọ́lọ́run tọ́lọ́run ọba tó ní kí ànábì wa kó kéde rẹ̀ fún wa ni abẹ́lọ́run gbogbo ẹni tó ti wà níbi ìtẹ̀bílì tí ń bẹ nínú ayé yìí ọlọ́mọ lè wá jáde kó mẹ́ gbogbo àwọn tó wà nínú ṣubúlù ọlọ́mọba ayọ́ kó nu ṣubúlù ọba wa dáhùn padà sínú àṣẹbíl ya rabbal alamin ya dal jalali wal ikram ayé náà ni a wà nínú ẹ̀ tí a ń sálàyé bí ànábì wa sallallahu alaihi wasallam bí wọ́n ti ṣe dáwà àti àlàyé sàbílù ànábì àti sọ bí ojúpànà bí mélòó kan fún wa lánàá tààfi lè túmọ̀ sàbílù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam èyí tí wọ́n kéde nínú àyà yìí fún wa léèní lágbára ọlọ́run báwọnú àwọn àwọn èyí tó wá jẹ́ sí pé ojú ọ̀nà náà làwọn èèyàn ń pè ṣùgbọ́n ojú ọ̀nà jakujaku ni ojú ọ̀nà ń gallop ojú ọ̀nà tó sí pé èèyàn mọ̀ ní agent mẹ́rin gbogbo ìgbà ni ọ̀pọ̀ nílẹ̀ rẹ̀rẹ̀rẹ̀ táwọn èèyàn rìn nínú ẹ̀ lórúkọ Islam lórúkọ sunna Muhammad a ma sọ́ra èyí gbogbo fojú jọ wúrà là máa ń pè ní wúrà àwọn pè ní wúrà lọ báwọn ni àgbà awọ ẹ̀kọ́ ọmọ ẹ̀ wá sì gbà sínú ayé wọn mọ̀tẹ́ má sọ fún wa pé à ń dá ni irin lásán lélẹ́yìí wọ́n kàn kùn lọ́dà wúrà ni àyà tètè gbèsè gbẹ̀kan pé eléyìí kì í ṣe ojú ọ̀nà mùsùlùmí tó ń gbọ́ mi mùsùlùmá tó ń gbọ́ mi àbọ́lọ̀ kí ìtara ọ̀rọ̀ ẹ̀sìn Islam bí ọ̀rọ̀ àwọn ẹ̀sìn tó ń náà ó ti pín yẹlẹyẹlẹ ó bẹ̀rẹ̀ ẹ̀sìn tànàbíwá Muhammad sallallahu alaihi wasallam ó tún lékè ń ta àwọn ó tún pín ju àwọn ẹ̀sìn Júù lọ ó tún pín ju àwọn ẹ̀sìn kìrìsẹ́nì lọ ànábì wa lọ́jọ́ àmọ̀ yẹn sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ tí nǹkan bá wá pín yẹlẹyẹlẹ fún àmọ̀ òfin ó yá twenty percent ó wà lójú ọ̀nà eighty ó wà lójú àná kì í mọ̀ sí bẹ́ẹ̀ ninety nine percent lọ́sọ̀nù ẹ̀yọ̀ kàgbé lọ́mọ̀ mọ̀ náà alọ́sọ̀lẹ̀ fún wa ànábì wa gbogbo àwọn ninety nine yẹn náà ni wọ́n máa fi ashhadu an ilaha illallah wa ashhadu anna Muhammad rasulullah gbogbo wọn náà láàmú àríkọ́yá onírúgbà ó sì lè jẹ́ àfa ó bẹ́ẹ̀ ó lè jẹ́ ìmáàmù ṣùgbọ́n ẹyọ kan tó rí ní ẹni yọmọ náà ń bẹ ká lọ́sọ ní ẹni tó lọ́n fẹ́ sinmi náà ni o anábà Muhammad sallallahu ẹ̀yin náà sì mọ̀ pé tí yẹn bá fẹ́ sọ̀rọ̀ tó bá jẹ́ tíbi kì í sọ̀rọ̀ ọlọ́run lọ́lọ́run sọ fún kí ọ sọ yọ máa roko sọ́dọ̀ ara ẹ̀ ọwọ́ á pín táwọn kìrìsìtẹ́nì pé seventy two ti wọn seventy one táwọn Júù seventy two ti àwọn kìrìsìtẹ́nì ọwọ́ aláwọ̀ mùsùlùmí ti wa seventy three làwọ̀ pín ti wa bákan náà kò dẹ̀ ṣàlàyé ta ni ọ̀là nù seventy one àwọn Júù bákan náà kọ̀sàlàyé ta ni yọ́là nù 72 tàwọn kìrìsẹ́yìn mọ̀ wájú ti wáwó ní àà ah, èyí ọmọlẹ́yìn tèmi o 73 rẹ̀ máa pín sí tí ó lè máa jẹ́ Habibullah ó lè máa jẹ́ Misbahuddin ó lè máa jẹ́ Abdullah ó lè máa jẹ́ kódà ó lè máa jẹ́ Sheikh ó lè máa jẹ́ Doctor kódà ó lè jẹ́ Professor mẹ́sìn tó jẹ́ pé kíwú náà lókè tó fẹ́ bí professor rẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n Ànábì ní sallallahu alaihi wasallam owó ẹ̀yìn seventy three yẹn pátápátá seventy two ń bẹ́ẹ̀ olórí ibu ni á bóòlù mi àti òṣùwà ní jẹ́ kanu seventy two yẹn ọwọ́ akẹ́yọ̀ kan péré wọn wá lẹ́yọ̀ kan péré lórí rẹ̀ àwọn tàbí àti tèbèrè tó sáré lórí rẹ̀ yẹn a máa gbọ́ hadith ẹ̀ dábàá níbi kò mú òkun ọ̀rọ̀ tán ìyẹn la fi ń sàlàyé fún wa wípé mọ́tà tán jẹ́ tọ́ bá rí nǹkan kẹtẹ́nìkan bá yí lọ́jà fún ọ tó ní ahárìhì mí àbíkọ́ tó confam torí nǹkan ti bàjẹ́ jìnà ànábì lọ sọ́bà fún àwọn ààrẹ ìsìdà tó wọ́n sídà lẹ́nìí abẹ́ wọ àwọn àṣàbù sí ọyá kí áyà fún ọlọ́wọ́ bá sọ pé kó lè háà ní ìhùn tẹ̀lé ní أنا ومن اتبعني وسبحان الله وما

أنا من المشركين قل على الله وما أنا من المشركين نعم báyìí ọlọ́wọ́ bá jẹ́ àyà rẹ̀ kalẹ̀ báyìí subhanahu wa ta'ala nínú sórata wáyé tí ń sàlàyé dáwà nábíwá sallallahu alaihi wasallam adẹ̀sí àlàyé fún wa nínú àwọn ẹ̀kọ́ tó rí kọjá àbílánà náà ni wípé ọlọ́wọ́ bá sọ pé wà nábì kéde dáwà rẹ̀ kéde ẹ̀fà yíkáyé ọmọ kí ni dáwà rẹ̀ tán ní òkéde òun náà ní kọ́ sọ pé qul hādhihi sabīlī ojú ọ̀nà tí mo wà ojú ọ̀nà tó clear ni náà eléyìí náà ni ìtẹ̀síwájú lórí àyà yìí èyí tí ọlọ́run ọba gbé kalẹ̀ fún wa títí ń sàlàyé báwo ni dáwà nábì wa sallallahu alaihi wa sallam báwo ló ṣe rí dáwà nábì wa sallallahu alaihi wa sallam báwo ló ṣe lọ òun ni wọ́n fi ń sàlàyé fún wa kí lálàyé náà òun náà ni wípé ojú ọ̀nà ànábì tí ń gbọ́n sí dáwà ojú ọ̀nà tó clear ni àwọn àgbà wa pé bó ti wá clear tó ojú ọ̀nà tá a lè máa gbà mọ́ ọ̀nà dáwà ànábì wa sallallahu alaihi wa sallam aṣọ díẹ̀ fún wa lánàá nínú àwọn ẹ̀kọ́ tó rí kọjá ọyà alákọ̀ọ́kọ́ sọ alákọ̀ọ́kọ́ kí ẹlẹ́ẹ̀kejì ń gbọ́ òun náà ni ká máa ń ṣe dáwà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ Eh, kò sí kólekóle ń a sì tú ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa ń bẹ ó di méjì báyìí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ká má kánjú ká máa rìn lórí dáwà yẹn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́kùtù tá a parí kan tán ká sì máa bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì náà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ká lo hikma ọgbà tó yé ẹlẹ́ẹ̀karùn ni ká máa ṣe wáàsí ṣùgbọ́n wáàsí wá gbọ́dọ̀ dá ẹlẹ́ẹ̀kẹfà ń gọ́ òun náà ni ká bọ́bù káàtà sí pé ká ṣe jiyàn a lè jiyàn àwọn sẹ̀bílù ànẹ́lùwà Muhammad ní sallallahu alaihi wasallam tọ́rọ bá wá rí bá ní a máa rí àwọn tó ní ṣúbùlù náà àwọn tó ní ṣúbùlù àwọn tó ní ojú ọ̀nà tó yàtọ̀ sí ojú ọ̀nà ànẹ́bì sallallahu alaihi wasallam lójú ọ̀nà dàní pé tó bá fẹ́ ti dáwà rẹ tó fẹ́ jọ àwọn tó jẹ́ sí pé ìlànà tiwọn yàtọ̀ sí kanẹ́lùwà sallallahu alayhi wa sallam. Ìwà náà ti sọ fún wa pé ojú ọ̀nà mi ni yóò. Mo ń pè yín pé kẹ́ wá máa wá tẹ̀lé mi lójú ọ̀nà náà, kìí ṣe mi nìkan mọ fẹ́ rìn, wá bẹ́ẹ̀ ni àtèmi àtàwọn tí wọ́n dátèmi àtàwọn tó tẹ̀lé mi gbogbo wọn náà là ń pè tí wọ́n tẹ̀lé mi lójú ọ̀nà ojú ọ̀nà kan tí mo rìn náà ni mo pe gbogbo àwọn àlùmọ̀ mi náà gbogbo àwọn sàbẹ̀. ọwọ́ ni wọ́n subhanallah mímọ́ ọlọ́run tààrà mímọ́ ọlọ́run tó tó fún ọlọ́run àwọn bàbá wa máa ń sọ pé tó tó fún ọlọ́run ẹni pé sàmọ̀sángùdọ̀ ọlọ́run jálajàlá قل وسبحان الله وسبحان الله ọlọ́run ọba èmi ò sí nínú àwọn tí ń ṣẹbọ àlẹ́bí kéde báwọn sọ́lọ́bà rẹ̀ sẹ́lẹ̀m bákan náà ní ìsìbáwọn ẹlẹ́bọ̀ ti pọ̀ lónìí a fẹ́ wọ ojú oko mìíràn oko náà lágbára bí a láti farabalẹ̀ torí pé èyí tí mo pàtàkì máa fún ẹ ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé àwọn 73 náà ní ìjọ ànábì yóò pín sí seventy two ni oníranù báwo ni mi àti ẹ̀wọ̀n tẹ́lẹ̀ kan nínú àwọn oníranù oníranù ní seventy two nǹkan tẹ́lẹ̀ jamaa ọláhìn nǹkan tẹ́lẹ̀ lábíọ́ra a ní láti sún mẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn Islam ẹni tí bá tẹ̀sìn Islam ó sùn mọ́ ìmọ̀ bọ́ọ̀ bá lè kọ́ mímọ̀ ó sún máwọn tó ní mímọ̀ wọ́n lè máa sọ fún ọ pé mọ́jẹ́kù àwọn aláti dànù pọ̀ gánà ẹ̀sìn Islam nínú àwọn alátìdá ńlá pé ní 72 tán àwọn alátìdá àwọn 72 ní ẹgbẹ́ kínú alátìdá ọlọ́nkọ́lá wà ń bẹ̀ ọ́ náà àwọn alátìdá nù yí onírànà ojú ni a máa ń gbà wá ọ̀pọ̀lọpọ̀ àwa tá ń gbọ́ wa a ti mọ àwọn kọ̀ọ̀kan fúnra ara wa a ti mọ ojú pọ̀ náà àwọn èèyàn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn káwà táwà gan mọ̀ fúnra wa ipò eléyìí ti Islam kì í ṣe ń tọ́lọ́ gan àná bí àwọn sí àlápòjú rẹ̀ ń ṣe ẹ bá lẹ́nìkan tí ń bó sáà bí ànábì Eh, tí ń bọ́ Ali àbẹ̀ tí ń bọ́ Umar tí ń bọ́ Osman èyí tí kan pè é sí kan ó sùn yín láti gbọ́ níbi ẹ̀rọ àtúnwò irú àdánwò wa lélẹ̀ irú ẹ̀sìn wo lélẹ̀ ọ̀rẹ́ ànábì àná ànábì ní ń pè ní kèfèrí yóò tún sún wa tí wàá tún bọ́ Umar radiyallahu ta'ala anhu àbẹ̀ ah, nǹkan dé Umar bá akínkanjú tọ́jú agbó ìsìláàmù tó báyìí ó ti wàhálà tó báyìí ó tún jẹ́ àná ànábì sallallahu tọ́ba tó nẹnu mọ́ Osman bin Affan tọ́bẹ̀rẹ̀ tó lálàṣẹ Osman bin afan. yọ́ ma kàwà láyà pé nǹkan máa dé o ilé ẹ̀sìn wọlé ní tí bá ń wí lẹ́yìn ẹ̀ kò ní wùwà gbọ́ a máa rò pé ara ìpele yìí ọjọ́ sí Islam wa èyí léwu ni àwọn ìtọ́ ìsàn sí wa ẹnì kan láti ní tó mú bàǹdìrì lọ́wọ́ àbí bí wàá ń lu gbàgede gbàgede aláhàlà aláhàlà aláhàlà kí ń lu a máa rò pé ẹ̀dá kan kérúkù náà bẹ́ẹ̀ ní Islam náà ní àbí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a ti máa bà pé ilé ìyá rẹ̀ pé ẹ̀kọ́ jọ islam ṣùgbọ́n àwọn kan bẹ tó jẹ́ sí pé ojú wọn dojú súnnà kan ìṣe wọn gan ó tún jẹ́ súnnà kan eré òun ló léwu jù fún wa ìrọ́pọ̀lọpọ̀ wa àwọ̀lọpọ̀ wa ọ̀mọ yẹn olóyè tó wá lọ́nà bá fi mọ̀nà ni ó tún yé dáadáa àwọn alábẹ́ sọ díẹ̀ fún wa lónìí náà nínú àwọn wàsáàbù sóbòlù kúrò àwọn tí a ń lo ìlànà míì tí ṣe tẹ̀bí ìlànà nẹ́bì tó wà náà ayà pé kul hadhihi sabili kàntúmọ̀ náà nìyẹn kul hadhihi sabili àwọn tí ò sí nínú sabili wọ́n pọ̀ lákòókò sí táwà ọlọ́nkọ́ làwọ́ ò náà ẹni àkọ́kọ́ nu ẹ̀yìn náà bá ń wé àdàmjíyà wọ́kọ́ àwọn jẹ̀mọ́ ẹ̀yìn ló kí olónìbánu ẹ̀yà àdàmjíyà ẹwí lẹ́ẹ̀kan sí Eh, àwọn ìtumọ̀ ẹni aládàlú ó lè pé dáàlì náà wà ń bẹ àwọn ní yorùbá aládàlú abájútọ kíwẹ̀ náà àdàmùjí dáà náà lọ́bẹ̀rẹ̀ òun náà àwọn dáwà aládàlú àdàlú epo nìyẹn kò sí nǹkan tí ọ̀wọ̀ ikọ̀ mọ̀ jù ṣùgbọ́n gbangba rẹ̀ súnà ṣùgbọ́n aládàpọ̀ àwọn yẹn àwọn wá pín sí méjì alákọ̀ọ́kọ́ ni alìmọ̀tàwàsífúnà àwọn olùmọ̀kìlónà àwọn àkọ́kọ́ ni àwọn tó jẹ́ sí pé àdàlú tí wọ́n níwọ̀n bá nǹkan tí wọ́n dàpọ̀ wọn ọ̀dá mú ẹran mọ́ àdàlú tí wọ́n ṣùgbọ́n òkúta wà mẹ́ àwọn tí wọ́n jẹ́ sí pé àdàlú wọn ò lágbára púpọ̀ àwọn náà sáà dàrú àwọn náà dàlú mara wọn àwọn eléyìí àdàlù tí wọ́n ti wọ́n ibi tó mọ́ náà ní pé ahlu sunna àtàwọn ikhwan muslim brotherhood yẹn ó dàpọ̀ àdàlù ló ná ṣùgbọ́n àdàlù tiẹ̀ ọ wà ní ìwọ̀ntúnwọ̀nsì ìtàn yẹn ìtàn sọ dáa pé ní ikhwan muslimin nà nìyẹn lómi ọmọ wọn ikhwan muslimin nà kọ́ nàìjíríà ikhwan muslimin nà kọ́ nàìjíríà ṣùgbọ́n wọn ò Eh, ọ̀tọ̀ lórúkọ tí wọ́n ń jẹ́ gbogbo ẹgbẹ́ ẹ̀sìn tí kólékólé bá ti pọ̀ jù mẹ́ tí kankankankankan òṣèlú bá ti pọ̀ mẹ́ gbọ́dára mìíràn rọ́pọ̀ òṣèlú lásán kankankankankan òṣèlú bá ti pọ̀ mẹ́ tí bá tán rán àwọn ẹni bẹ́ẹ̀ lẹ́nu gbogbo ìgbà Hasan al-Banna Sayyid Qutb tí wọ́n lẹ́nu gbogbo ìgbà gbogbo ìgbà gbogbo ìgbà ó kó àwọn ẹni Hasan al-Banna bàbá wíṣẹ́ ọ̀fà mà àti sẹ́yìn tí bá ti ń rán àwọn orúkọ bá ń lẹ́nu gbogbo ìgbà fáwọn kan tó máa ń tí mo fẹ́ ròyìn bàbá tí bá ti ń rán lẹ́nu gbogbo ìgbà ìfọwọ́ mùsùlùmí yẹn gbogbo àwọn tó bá ti rí báyẹn orúkọ tó rí ọmọ jẹ́ nítorí ó pera rẹ̀ ẹ mọ̀ pé ó kùn lọ́dà mí nìyẹn kí ló kọ rẹ̀ ìfọwọ́ mùsùlùmí àwọn kan máa ń bẹ nínú tó jẹ́ sí pé súnmọ̀ gbangba wọn wọn á da gbogbo àti ọ̀hún àti tòkè àti kalẹ̀ wọ́n dàpọ̀ àwọn méjèèjì ń àwọn ẹni tí wọ́n ò lé tó nǹkan àwọn ẹlá kọ̀ọ̀kan ẹni tí wọ́n ò pọ̀ jù hmm, àwọn ọ̀dà àdàlù tó lágbára púpọ̀ àdàlù wọn níwọ̀n bá àwọn nìyẹn yes. wàhálà àwọn táwọn wí yìí ọwọ́ àrí wọn tí wọ́n mọ dákẹ́ sọ́ọ̀mì tóun kúlà sọ́ọ̀mù àni áhùn bídà wọ́n dákẹ́ sí wọn nílé tọ́ sí wọn nílé sọ̀rọ̀ nípa àwọn bídà kankan ẹ̀ òṣùmọ́ kò sí kò káwọn yẹn bá kọ kò fáwọn bídà yòókù kan kò sófin mọ́ra o kò kí n kì í mọ́ra o kọ̀sọ́ wọn di ìjọ rẹ̀ o ṣùgbọ́n ẹni tó mú mọ́ra náà ní fáwọn mùsùlùmí ìlàjọ òwò àwọn bí kàtọ̀ wá pè yẹn láyé kò bọ́ọ̀lọ̀ sọ̀rọ̀ wọn kọ́lá yóò tún yí wọn náà bọ́ọ̀lọ̀ sọ̀rọ̀ wọn pé ń tẹ́ǹtì ọ̀dà sọ àwọn yẹn àwọn mùsàwọ̀sì tó nà fi dẹ́m jì hìn àwọn nìyẹn àwọn tọba tún lè rè pé ń sí jù mo fẹ́ júwe fún ẹni kó lè bá sọ̀rọ̀ ìrí ìtí mo mo lọ́ sí jù àwọn èyí bọ́lọ́pọ̀ sí ju àwọn tó parí tó graduate ní university Saudi Arabia ibẹ̀ lọ́pọ̀ sí jù bí mo ṣe mọ̀ mọ́ àti bí experience mi ṣe mọ̀ mọ́ nígbà mo dé Nàìjíríà àwọn èèyàn lọ́pọ̀ sí jù ní pé tọba ẹni tó jáde graduate láti jáàrin àkànní Saudi Arabia kò míìnì pé ó wà lórí sunna dáadáa ọwọ́lọ̀ yẹ̀wò tó bá yá sí pé dàmdíyà ló ní àwọn àsábìlì mànáyì dàmdíyà yẹn tó yẹ pé aládàlú ni ọwọ́ mọ̀rú lẹ́gbẹ̀ẹ́ àwọn ilé ìwọ̀n àwọn wàrú pàmà a lè máa rí inú àwọn táwọn wí tó tẹ́ sí pé àníyàn wọn dáa ní tí wọ́n fẹ́ ṣe àníyàn tó dáa ni wọ́n ti gbé nǹkan yẹn kalẹ̀ bọ́ dáadáa gbogbo bí tó lè kápá mẹ́sìnà mo ti fẹ́ bọ́ wọ̀ yẹn wíwọ́ lè fẹ́ máa gbọ́ sí pé bákan ara àníyàn rẹ̀ lè dáa tó pé yẹ kí làníyàn òun náà wípé afẹ́kẹ́nu owó kò ara àwọn àníyàn nìyẹn wípé bó láwá bẹ́ẹ̀ ṣe odidi àfàlàbájá tó jẹ́ pé ìhọ́ àmì sí ó ti gbìyànjú báwo tó dé nàìjíríà ó ti ṣiṣẹ́ ó ti lápá táwọn àkọgbé nù ní táwọn àní máa bá ọmọ lọ́pàá máa kájọ máa lọ kájọ máa bọ́ ní tò yóò sọ pé àwọn fẹ́ kí ẹnu wọ́n ṣe kí ni kòkò ó dẹ̀ ti gbàgbé lọ ó ti gbàgbéra ó ti sùn gbàgbéra yìí pé tí wọ́n ń pè ní kẹ́nu ó kò bá lè pé kẹ́nu ó kò lè dá bá ẹnu kò òun náà ní tẹnu bá kò lórí òdòdó gbogbo ẹnikẹ́ni tẹ́ni wọ́n bá kó lórí ìbàjẹ́ sọ fún irọ́ ni irọ́ ni ẹnu yóò kù ẹnu yín síra wọn torí pé ẹ kí máa kó ẹnu gan ẹ dẹnu yín lọ́dọ̀ ẹ dọ́ pé ẹnu kò kíní kan kó ẹnu náà tẹ́lẹ̀ ó fi ẹ tí ẹ bá ti òdodo ní ó ẹ ó lè lé ṣùgbọ́n ẹnu ó padà tó nígbà tí wọ́n pẹ̀lú òdodo tí títí dáwà yẹn wọ́n ń fa tẹ̀bílì kàntúmà nìyẹn wọ́n ń fa wọ́n ń fa wọ́n ń fa ẹnu òkú mẹ́rẹ̀ nígbà àwọn ọ̀gá òdodo wọn ò sì tẹ́ ìbọ̀dì dákun àbá kínní abúkálí mi ọ̀sẹ̀ mi ọ̀sẹ̀ bọ́ mọ́ǹtì mi ò sí ẹ̀sẹ̀ bọ́ rí ìmọ̀ ti dé alágbà Ibrahim alayhi salatu ó kéde ní jíjẹ́kẹ́nu ó kò fún bàbá ẹ̀ṣẹ̀ náà àti gbogbo kọ́ọ̀mù mọ́ ẹ̀ ẹ̀ náà láti wá Musa alayhi salatu báyìí ó bá àwọn onímọ̀ tí wọ́n lọ sáájú the same thing làwọn náà ṣe wọ́n kéde ní ọjà kẹnu oko tó bá fẹ́ kẹnu oko ọ́ tẹnu rẹ padà lọ síbi nǹkan tí máa jẹ́ kí ẹnu oko ó náà ṣe ní òdodo kọ́ wá gbàgbé ẹ̀ hàn. àníyàn rẹ lè dá lóòótọ́ ṣùgbọ́n tí ọwọ́ rẹ ọ̀dà. ṣé wá ṣe pé kẹnu ó lè bá a kò láwa máa commit láti máa ṣẹlọ́n ìyẹn wọ́n lọ máa fẹ́ ṣe ọlọ́run pé afẹ́ kẹnu oko àpèjúwe ní ìsìn àgbẹ̀ afẹ́ tí masalasi ó kún ẹgẹ́ bí àpèjúwe tí mo fa ní lẹ́ṣọ̀ tó lọ síwájú lọ́hùn afẹ́ tí masalasi ó kún àwọn tí ọ̀bá nìyàn rẹ̀ dà wọ́n fẹ́ kí ọjà mú ọ̀rọ̀ súlù láṣẹ máa kà báwọn kí ọjà mú lára àníyàn rẹ̀ dà bí ọ̀fẹ́ kí máa dájú kún kí rọ pọ́ mẹ́ fún ọmọ fi yẹ́ ṣùgbọ́n tó gbé wá ìlú tó gbé wá iye ìtara àníyàn rẹ̀ dà lóòótọ́ ṣùgbọ́n ẹ̀ṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ àtà ẹni tó sọ́dọ̀ ọ̀rọ̀ yìí ṣáájú abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu tàbí àgbà ní kúfà lọ́n túbẹ̀ ẹ̀fẹ́lẹ̀ wọ́n rá àwọn asáàrò tí wọ́n bá alábẹ̀rẹ̀ abdullahi ibn Mas'ud ọlẹ́tọ̀ pé yẹn nílò kí èèyàn ọkọ̀ lórí yẹn káwọn àtàǹfààní torí ọ̀rọ̀ yẹn nítorí àkókò wa abdullahi àwọn Abu Musa al-Ash'ari tí mi rọ́gbà tí wọ́n ló mútà ẹ̀ lọ́wọ́ bá Abdullahi bin Mas'ud kí wọ́n máa kọjá masalasi kan nínú Kúfà wọ́n bá bá àwọn mùsùlùmí ńlẹ̀ tí wọ́n kó jọ ṣé wọ́n wá lìdí wọn àkàgbà nínú wá lìdí wọn pé kábírù ní à ẹ̀sẹ̀ Allahu akbar ní ọgọ́rùn-ún òun àti Allahu akbar Allahu akbar bí àwọn àtẹ̀tẹ̀ mẹ́sìn sunday sunday ìlú báyìí àwọn àbá ń tẹ ọlọ́run rí wọn bẹ́ abdullahi bin masoud wọn wá rìpọ́tù fún ah abdullahi bin masoud wà lọ bá wọn kí lẹ́ ń tẹ́ yìí wọ́n ni máa ah, àrádìná ilẹ̀ alkhair abẹ́rẹ́ ti ọlọ́run ní ààbẹ̀ tí máa dáṣẹ́ ọkọ̀ ayún ní ẹ̀rin kan ah, wà gbọ́ kọ́mẹ́ntì abdullahi bin masoud ọwọ́ àtọ́gbọ́ pé wà kánú mọ̀lídẹ̀ alkhair láyún sí ìbà ó ní ah ọlọ́lọ́mọ yẹ ọlẹ́ ọ ní wọn ká ẹni ogun ẹ̀túká nílẹ̀ ń ṣe à ń táwọn tàbí òsè lẹ́yìn wá gbé wa. dáa pé wọn náà fẹ́ kẹ́nu kò lóòótọ́ níbi dàmjíyà tó ń tẹ̀wọ̀n ṣùgbọ́n lọ́mọ pé iṣẹ́ ọwọ́ rẹ̀ wà máa lẹ́nu lọ́mí sùkí ẹ̀ wà nù tàǹsẹ̀ yìí wípé èmi ọmọ bọ́pá bọ́sẹ̀ kúrò lọ́dọ̀ àárín ẹlẹ́bọ àpẹ ẹlẹ́bọ ni wọ́n bí jà yẹn ṣùgbọ́n gbogbo ń tábàjẹ́ bí jà àwọn náà ní sọ́n ọ̀pẹ̀ tó mi tapa tawhid ti ń tapa sunna díẹ̀ nínú òórùn ṣírkù àtẹ́bọ̀n ọ̀nfẹ́ lò náà ni ní pé bá a ṣe sáwọn níbi díà àfi tá a bá ní èròǹgbà kan pẹ̀lú wọn láti súnmọ́ pé a fẹ́ pè é a fẹ́ jẹ padà a fẹ́ kọ́kàn rẹ̀ ti ẹ̀sùn mọ́ òdodo kó lè bá gbà ẹ̀yìn wọn tán báàbù mi lè léhùn náà mi yẹn báwọn. abúlé àbí màsán lè wá mú ẹ́fídẹ́ǹsì wa láti fi yí wọn lọ́rùn àdìsẹ́ mú wa àdìsẹ́ anábì wa alayhi salatu wa salam àwọn náà ní àdìsẹ́ àwọn kàwárì wọn nàbí sálàyé bí àwọn kàwárì jẹ́ báyìí wọn báyìí ẹ fojú kéré ìrún dáyìn ẹ máa wo pé àwọn onírun kí n ti wà lẹ́ẹ̀ma wura yín ẹ̀yin onírun kí lẹ́ẹ̀ma wura yín torí pé sẹ́ẹ̀ bá wo orun tí àwọn àwárí dùn kí ẹ̀ rí gbẹ̀yìn òkè mu ẹ bá rí kùránì kùránì wọn kíkí kùránì wọn ẹ̀ rí gbẹ̀yìn ọ̀ka kùránì bọ́ọ̀dì wọn dápa ẹ̀ dìbà yìí gbogbo oríkè wọn hàn pé àwọn ilé olùsílẹ̀ ni wọn ẹ bá rí wọn náà táwọn àwọn bí kàkan ní ìsìn tí ọba wò ó tí ọba sọ́ra ọgbà tán jẹ́ o àbí òórùn bí dàbí ẹ ti pé ọmọ

àwọn àtọ̀ fún pé ó wà lórí súnà kì í ṣe bẹ́ẹ̀ Abdullahi bin Masoud ó fi eh, eh, àdìsí ó fi sẹ̀rí fún wọn ní kó kàn ó fi fún wọn ká eléyìí ni àwọn eh, sẹ́bùlù dèjìyà tí wọ́n wà ní agbèdè méjì wọn pọ̀ jù náà àtọ̀ mhm. fún agbé méjì ni wọ́n pín sí àwọn aládàlú dáwà yìí áàlì yìí sẹ̀bí rí làǹtúmọ̀ kálẹ̀ bá àmọ́ sẹ̀bí ìlú táwa náà wà tọ́ àwọn á ní àwọn tí wọ́n ń ṣe dáwà àwọn tó gbé àdàlú tí wọ́n àdàpọ̀ lóko ẹ̀ ní tí wọ́n dàpọ̀ kò sí nǹkan tó ń bẹ láyé tí ò sí náà dàlú dùn wọ́n bá wọ òkúta wọ́n bá ń bẹ wọ́n bá wá yẹn ìran òkúta gbogbo ìran òkúta ọwọ́ ń bẹ ó rí yẹn kí ó rí lẹ́dù ó rí amọ̀ ó rí kìnìkan náà ó rí ó tún wá ríran àwọn oúnjẹ àwọn nàbà tù bó ṣe nàbà tù tẹ́ná ọmọ rí nàbà tù tẹ́ díẹ̀ ọmọ rí tù ti màálù ọmọ rí nàbà tù ti èèyàn àdàlù tí wọn ó kún kẹ́kẹ́kẹ́ fún oníranran nǹkan àti ọ̀dà àwọn yẹn náà lẹ́lẹ́kejì hàn ọwọ́ ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni pé àwọn eléyìí pé wọ́n sọ fáwọn tó síwájú pé látọ̀ hajjòrò wá sí àn ẹgbẹ́ pé àwọn ìfọ́n nìkan lẹ́yìn mú mara ti àá kí ni wàhálà bá ti mú ìfọ́n náà já máa wọn yòókù náà mara ìjẹ́ ń kó ìfọ́n náà máa kó tẹ̀bìlìgì náà máa kó kìnnígbà náà máa kó kódà àmàṣọ wájú wọ́n dámàjì àwọn náà wá wọlé sí wọn lá àwọn tí wọlé sí wọn lá wọ́n kó gbogbo ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ ẹnìkan ní ẹgbẹ́ kan bẹ̀ tó gbajúgbajà báyìí ìmìtẹ́ dárúkọ ẹ̀ àwọn máa ń sunday sunday nígbà tí wọ́n dá àní ẹ̀ka fi dá náà rẹ̀ ìgbé ó yẹ kí mùsùlùmí ọ̀sọ̀ kan wọ́n wá da yẹn kò sí ẹgbẹ́ yẹn bí wọ́n ti ni wọ́n fi pín tó ńgọ́fà wà ń gbogbo aburú tí ń ṣe ní ẹgbẹ́ rẹ̀ wọ́n gbọ́dọ̀ àpúrúfù ẹ̀nu ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ sẹ́mọ́ ń sàfàlà tó ń yíkan lé wọ́n gbọ́dọ̀ máa àpúrúfù ẹ̀ gbogbo aburú wà wà nínú ẹgbẹ́ wọn lọ́bàá tó fi jẹ́ sí pé ẹgbẹ́ tó bá ti rí bá wọn ò lè lẹ́yìn torí pé ẹnu kò lórí nǹkan tí máa ń jẹ́ kí ẹnu kò wọ́n kò ń gbà náà lóòótọ́ tí wọ́n ti àti ẹlòmíràn ah, wọ́n ti ọ̀há ah, àti bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí èèyàn ṣe tí ò lè àti ṣe ìdánù kan àti ìfúnà ẹ̀kọ́ ilẹ̀ ẹlẹ́bọn àti kọ́ra kìrìtẹ́nì àti àwọn Yahudi àti àbí wọn ò sì sí lórí òdodo náà eléhùn àti fẹ́ẹ̀rì kan lẹ́ẹ̀fì máa jẹ́ ọjọ́ pé sódodo ní nǹkan àwọn tó bá ṣe pé báyìí ni àwọn ànájọ ọlọ́run tẹ́ ẹ̀rọ bíṣù kọ̀nà tó jẹ́ pé àwọn kèfèrí ìta wọn ní àtìfù jù táwọn òsì àtìfù ń pẹ́ ìpín ìpín àtìfúmẹ́ntì sọ̀rọ̀ òdodo wa máa mọ̀ pẹ̀lú ńbolọ́wà tó nínú Kùránì lọ́wà àdúnú súnà nàbì wà á rí sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ náà àwọn yìí àwọn tí wọ́n jẹ́ aládàlú ńlá yìí àwọn sọ pé gbogbo àwọn tíráàkù ti ń bẹ gbogbo àwọn ẹgbẹ́ seventy two ta ní sànẹ́bí sọ fún wọn pé oníranù ni wọ́n yẹn gbogbo àwọn seventy two yẹn wọ́n ní oṣù náà làwọn ní wọ́n fẹ́ lo gbólóhùn yẹn láti lè bá kún wọn mọ́ra ni pé ẹ̀ jágbọ̀n ló ń súnà ká lè bá jẹ̀ tí gbogbo wa kí ni wá àhàlù súnà náà ni mhm. wa. wọ́n mi rẹ̀ lórí ọ̀nà bí mo lọ fẹ́ mi lè wáyé ìhàmì ọ̀nà ọ̀rọ̀ à. وأقصى عليهم في المستقبل عن بل أطلق على جميع هذه الفرق اسم السنة وبلغني عن أحدهم أنه قال لتبذير منهجه الدمجي بكلام عالم نحريري قامع البدعة وأهلها الإمام أبو محمد حسن بن علي البربهاري من توفى سنة 329 نعم لين بنا àwọn yìí ta ní àwọn aládàpọ̀ yìí tí wọ́n kó gbogbo ẹ̀ mọ́ra wọn yìí tí wọ́n da lórúkọ mọ̀sá pàtàkì yányá yìí tí wọ́n ò tiẹ̀ sọ pé ìwádìí nìkan làwọn fẹ́ kó mọ́ra ní tiwọn yìí a ní wọ́n wá lo gbólóhùn yìí fáwọn gbogbo bídíà níbi ahlu sunna làwọn láti fi lè bá ilé kíní yẹn kó wọn sọ́dọ̀ pé àǹkẹ́kẹ́ náà jọ níwá gbogbo kan nù wọn nínú àwọn tí wọ́n ń tó jẹ́ sí ọbẹ̀ fi fún ọ̀rọ̀ rẹ̀ yẹn ọbẹ̀ fi fún ní agbára wípé gbogbo àwọn onífẹ́ra gbogbo àwọn tẹ̀blíkì ni o sufi ni o tìjàníyà ni o nasabandiya ni o kìnìkan ni o ó pé alùsùnmẹ̀ làwọn náà ọbẹ̀ fi fún kìnìún lágbára nígbà tó bẹ̀rẹ̀ kálíìrì ni wà ní ìsìn pé sáwọn sufi sí alùsùnmẹ̀ ni wọn bàbá tó jókòó tí wọ́n mi lọ́ọ̀kan yìí sí àwọn sufi sí alùsùnmẹ̀ ni wọn. ẹ̀dá ńlẹ̀ kan náà wọ́n ti bẹ́ẹ̀ kò wá nínú gbogbo wọn yẹ ọ̀rọ̀ tí mo gbọ́ látẹnu ẹ̀ iná nìyẹn ọwọ́ á sọ pé òun fẹ́ fi ọ̀rọ̀ onímọ̀ iṣẹ́ ọ̀rọ̀ onímọ̀ àgbà yìí kí làgbà àfáà náà ti lé sí pé ọkọ̀ síra sẹ́rẹ̀fù súnà tó fi ṣàlàyé gbogbo jẹ́pẹ̀ bídà ó ṣàlàyé súnà nẹ́bì náà sọ sallallahu alaihi wasallam ọwọ́ abẹ́ fọ̀rọ̀ àfáà wà gbọ́nyì ọbẹ̀ ti ṣe ẹ̀rí àfáà yẹn kú ní 329 ló ti kú láyé ní àwọn àfáà gbọ́nyì wọn ń pè wọn ní alimam abu muhammad hassan abdulbahar afagban abẹ́fọ̀rọ̀ wọn ti ẹ̀rí ọ̀rọ̀ yìí wá nínú tí a ṣẹ́rẹ̀ súnnà ó ń gẹ́rẹ́ àkọ́kọ́ ọ̀rọ̀ tí a sọ́nà ṣẹ́rẹ̀ súnnà kí lọ́rọ̀ náà ká ọ̀rọ̀ jẹun ẹjọ́ ìjàmá ó ní ọ̀gbà bẹ̀rẹ̀ tíra rẹ̀ pẹ̀lú ẹ̀yin èèyàn ẹlọ́mà pé islam islam gangan ni súnnà ìtúnà gangan náà tún ní islam bó ti gbé wájú yẹn ó ní ìsìláàmù náà súnà súnà náà sì ní islam gbogbo mùsùlùmí yára náà kí ni wọ́n á lè súnà ọ̀pá lọ́ba fún ọ́n sàtífíkẹ́tì o gbogbo mùsùlùmí sùnfì ní ìsìnkílógbẹ́ àlòsù òun lóyún sàtífíkẹ́tì ìmọ̀ bí a lọ sáǹpù ẹ̀ wá o àwọn tó ti ta sáǹsì àmọ́ gbogbo àwọn eh, kódà gbogbo àwọn gbogbo àwọn bíkẹ́ àti wọn mọ̀ tí ó gbọ́n àlò ọ̀fẹ́ fọ̀rọ̀ àpá yìí fẹ́. ó tún fẹ́ lò wípé ẹ̀gbọ́n pẹ́ nìkan kan ló ń bíjà ó ń torí pé dábàá ti pẹ́ nìkan ló ń bíjà ẹ ti yọ jáde kúrò nínú inú ìsìlá ẹwà dánwò. tó bàbá tọrọ sara lọ́ba gbé ọ̀rọ̀ àfa àgbà nù síra rẹ̀ kọ̀ wá mú yòókù wá àfa àti sọ̀rọ̀ dáadáa nù síra. ما سواء انت ما سوف يعلم أن الإسلام هو السنة والسنة هي الإسلام ومن ولا يقوم انت أفاصم قالوا ولا يقوم أحدهما ونكلم فكجيني بجل دفع كيلو كوي انت أفاصم تويتي نو سراتيني ẹwọ́ bí tẹ́ni tí wọ́n á lò lọ́njẹ́ lọ́ba sọ pé tọba ti ṣe tọba ti jẹ́ mùsùlùmí kí ló kọ rẹ àálùsùn náà ni kò

tọ́ba ilé gbogbo ti súnà kí ló gbogbo ti yẹn islam ló gbogbo ti torí gbogbo ti jápin súnà yẹn látòkè sílẹ̀ kò sí nǹkan kan tí ń jẹ́ náà ju islam náà lọ ẹ wo bó ti wá lò náà bọ́ náà wọ́tà mẹ́sàkẹ́ ẹni tá a wí wá lu ọ̀rọ̀ àfáwà bàbáhárì yìí ọwá sọ pé bàmánì àkọlọjà ọlẹ́nikẹ́ni tọ́ba ilé yọ ẹnìkan kú nù súnà pé ewé ti áhùn súnà ń tiẹ̀ onídàájọ́ rẹ̀ ni kó o ti yọ ọ̀yàn kú nù islam ẹ wọ̀ ọ̀rọ̀ mo wá sọ fún pé ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ tí ń rùn ní ọ̀rọ̀ tó ti rí pọ́kẹ́n tó tó máa dìde àárọ̀ ọ̀rọ̀ nígbà bá àárọ̀ èèyàn ń àárọ̀ ọ̀rọ̀ náà ń kọ̀ lẹ́sẹ̀ kọ̀ lẹ́sẹ̀ tí ó fi dúró hàn. ọwọ́ kan yìí sọ̀rọ̀ tálíbìlì ẹni kì í sọ̀rọ̀ onímọ̀ àtọ̀. kódà àtọ́pọ̀ alé ní ká pé kì í sọ̀rọ̀ onímọ̀ àwọn tí bá ń lọ hálùkọ̀ táwọn máa kọ̀bọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yàrá gàrà bá ń jáde. torí pé ọ̀rọ̀ yẹn kílẹ̀ àkókò pé nítorí mímọ̀ bá lè rò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni bí ọ̀wá ń jẹ. àfáà sọ wípé àà tọ̀hún ò lè lọ wò láì rí kejì ìkejì náà ò lè lọ wò láì rí tọ̀hún. nítorí wọn sọ wípé ẹnba ti jẹ pé abá ti yẹ kó nù ẹ Mhm. tí a bá fẹ́ kó ọ̀rọ̀ yìí dápadà fún ẹni tó sọ̀rọ̀ yìí ojú ọ̀nà tí yàn lè gbà kó ọ̀rọ̀ yẹn padà fún ọkọ rẹ̀ rẹ̀ ṣùgbọ́n níbi tá a wáyé ojú kan náà ní ìsọ fún ọ ìdúpọ̀ ìnà kan péré náà ní sọ fún pé ọlọ́run bá ní ìlú tẹ́fà lọ wù yé sọ̀rọ̀ yẹn bóyá lọ́n lè fi mọ̀nà kó tán ọ̀rọ̀ náà sọ padà. bẹ́ẹ̀ni sẹ́ni tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí mo bá sojú pọ̀nà kan fún un tó bá gbórí òkè wípé yẹ òun tó fẹ́ dáhùn padà pé ẹ̀ ẹ̀ ń tó ń sọ ọmọ tó ń sọ ọmọ rẹ̀ tí àwọn olóṣèlú ojú pọ̀nà tí ó gbọ́ padà.

fáfá àtìlẹ́ ti sọ̀rọ̀ tí wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n bá yẹn jáde. Mhm. mo rò pé gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ wa yìí náà ti gbọ́ ọ̀rọ̀ tí àpá àti àmọ̀rọ̀ rẹ̀ wá tó sọ nípa ayé ọ̀rọ̀ pé ó ti túmọ̀ ọ̀rọ̀ ara rẹ̀ wípé tòkè olé lọ láìrí ìgbé àti fara wọn ni wọ́n ń fara wọn ní ṣe ń sọ nìyẹn ibi tó bá fẹ́ ṣe ìsìláàmù rẹ̀ àbíkọ́ mùsùlùmí àwọn wàá lórí sí àbíkọ́ ọkọ̀ jẹ́ mùsùlùmí ní tí wọ́n ń sọ nìyẹn nínú kí ìyẹn ní káwọn nígbà pé mùsùlùmí lòun kàmárù lòun jẹ́ ọwọ́ ní ẹ̀yìn alùsùn náà yẹn máa ṣe ti yẹn o alùkí àwọn wọ́n tiẹ̀ ẹ̀ṣẹ́ bí mùsùlùmí ló gbéra rẹ̀ àjẹ́sí pé kí gbogbo mùsùlùmí ó ṣe kí nìyẹn kí ṣe tún náà nígbà fáwọn mìíràn ní ohun tí ra tiẹ̀ nìyẹn wọ́n wá lò pé gbogbo ẹni tó bá ti pèyàn ló ń bí díà ó ti pè ní kí níbo ni àtàrí lọ́gbọ̀n ni wọ́kọ̀ rí ẹjá súnmọ́ sí ràdàdà náà sọ ojú kan náà ni ojú kan náà ni mo fẹ́ gbà sàlàyé fún kí ni àlàyé ọ̀hún náà ni hadith mọ́ra túmọ̀ ẹ̀fọn bẹ̀rẹ̀ hadith tirakil umar hadith ńlá ti mọ́mọ́ akímù gbà àtàwọn míì tí wọ́n ti sàlàyé látẹnu ànábì wa muhammad sọ̀rọ̀ lọ́wọ́ pé ànábì àárí sọ̀rọ̀ ó ti kílẹ̀ fún ayé pé wà sàtẹ̀ pẹ́rì kò ummati àwọn ìjọ mi ó pin sí 73 ìjọ òwúrọ̀ àlẹ́bìn sọ́nà mùsùlùmí ní sọ̀rọ̀ wa àwa mùsùlùmí ní sọ̀rọ̀ wa mẹ́ nígbà yìí mùsùlùmí tẹ́ kínú gan seventy three lẹ́pìn àwa ní kúlù ha gbogbo seventy two yẹn ní ọ̀wọ́ náà lọ tààrà ìlà wa àhìnà ẹyọ kan péré nìkan rẹ̀ ní wọ́n. àwọn tàbí àti tètè ànábì pé kójú ọmọ rí bí ọlọmọdé àrídìí tiwa lọ́jọ́ máa sọ fún ọ̀rọ̀ pé wọn náà máa wádìí o torí pé nǹkan kàpọ̀ lásìkò táwọn àwọn sàbẹ̀yà ti bèrè pé ah, àwọn ọ̀fẹ́ rí bí ń gbà wọn o ọmọ wa ní ti seventy two lọ́sọ̀nù ẹ̀yọ̀ká pé lọ́mọ̀nà àwọn àwo ní ẹ̀yọ̀ká wọn àwọn òfin àwọn ọ̀fẹ́ bèrè seventy two gbà wọn sí wàhálà nù wàhálà lẹ́yìn ẹ̀yọ̀kan tí ó sàkàwọ̀ ọ̀la làbẹ́ mọ̀ àwọn abẹ́ anábì lè pé ta lẹ́yọ̀kan náà wà nábì anábì wà dáwọn ló ń pé àwọn náà ní jàmá àwọn àwo tó ń rin mọ́ńkánà ẹ̀ àwọn tàbí Eh, àwọn yẹn lọ́là ń bẹ̀ subhanallah àfá àgbà wá sọ pé ayẹ́lẹ́mà annal islam huwa súnnà ẹ̀ tẹ́ mọ̀ pín tẹ́ ń sọ ní a pé tọ́ fẹ́ mórí kọ́kùn bí 72 ẹ̀yà àdíìsì kan náà ti tó wa tó jẹ́ sí pé ẹni tá ń bá sọ̀rọ̀ ìtọ́sọ̀rọ̀ láì tó bá gbọ́ tó bá ronú sí dáadáa wàlákinnahum Eh, gbogbo ẹni tó bá ti wáyà pàṣẹ súnà nẹ́bí sallallahu alaihi wa sallam gbogbo wọn yẹn wọ́n ti lẹ́tà sí kí wọ́n jí àwájú ọlọ́ ẹyọ kan fún náà ni ọwọ́ àdìjẹ́nà ṣe tí ò ní lẹ́pẹ́ báyé jí àtó wọnú àdìjẹ́nà ìdán àdìsí sọ fún wa pé àwa èèyàn lórí ilẹ̀ mélòó ni wa mẹ́ta alákọ̀ọ́kọ́ kí ni àwọn kẹfìrí pàmpílé wọ́n dá wà jù wọn ẹlẹ́ẹ̀kejì àwọn bídà ẹlẹ́ẹ̀kẹta ahìlùsùnà wọ́n wá ní yáwó bídíà àwọn ẹni méjì ní ápín sí báwọn pẹ̀lú ọ̀rọ̀ tọ́sọ̀ ò ní àá ẹ̀yà bá ti jẹ́ mùsùlùmí ahìlùsùnà náà ẹ bá ti pèyàn ló ń bídíà ayébí kìí ṣe kìí ṣe bí ọlọ́run ti pín kalẹ̀ gan ni pé àwọn kò àwọn ọ̀sọ́ọ̀tì tá fẹ́ àlùbídíà náà bẹ́ẹ̀ àti àwọn ìjàmáà àhàlùsùnà mẹ́ta tí a pín sí ni so ojú ọ̀nà kan náà ni mo fẹ́ kí ẹni tó sọ lọ́rọ̀ yìí kọ́ lọ yẹ̀wò kọ́ lọ wo hadith yẹn dáadáa tó bá ronú sí dáadáa ó yẹ kó tún ọ̀nà rẹ̀ kó tún ṣe pa wà á lè yẹ kó lè pa ọ́. bákan náà sí ẹni tó sọ lọ́rọ̀ yìí tó lè sọ ọ̀rọ̀ ọmọ tí ọ̀rọ̀ tó sọ yẹn lè bí tó lè gbà sínú ìgbésí ayé ẹ̀ kí lọ́mọ tí ọ̀rọ̀ náà lè yẹ máa wò kí lọ́rọ̀ náà. wà á ìnà ìgbéjáta ẹrù ọ̀rọ̀ kí wúnyá kí òun torí pé ẹgbẹ́ pé wọ́n ti sọ pé ẹnìkan ń bíbí àní ẹjẹ́ pé ó ti mú kíkẹ́ kó nù Islam wọ́n wá ní gbogbo mùsùlùmí ahàlùsùnà ni wọ́n ajẹ́ sí pé ọ̀rọ̀ rẹ ni wọ́n kọ ọ̀rọ̀ kejì wá sí sọ́pùsì tiẹ̀ torí gbogbo kètèrí gbogbo kúfùrù pátápátá bíbí àní gbogbo bíbí àní náà kí ni kúfùrù ni gbogbo ẹ bá sọ pé lágbájá ọ̀n bíbí àní kí ló pé òun kètèrí nù ọ̀rọ̀ ilé ìwádìí ọwọ́ ajọ́ sí pé ọ̀rọ̀ yẹn ọwọ́ náà wa o lè gbà sínú gbèsè ayé tó dípé o náà lọ́pọ̀ sí ọ̀rọ̀ rẹ̀ gbọ́dọ̀ farú ọ̀rọ̀ yẹn wá sínú gbèsè ayé ọ̀rọ̀ yẹn fálì ẹ̀tẹ́fìlá irú ẹni bẹ́ẹ̀ sọ́ra fún rú àwọn ọ̀rọ̀ báwọn kọ́ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́ máa sọ̀rọ̀ ma a máa fi ráàyè sọ̀rọ̀ ma a máa fi gbé sọ̀rọ̀ ma ká lọ rahimahum allah wa kama qultum ẹgbẹ́ mi sọ fún ayé pé àwọn tí wọ́n ń fi dáwà tí wọ́n yàtọ̀ sí sẹ̀bílù ànábì sallallahu alaihi wa sallam tọ́lọ̀ ń kéde fún pé kul hadhihi sabili sẹ̀bílì yẹn àwọn tó ya pàṣí là ń sọ fún wa ẹgbẹ́ mi sọ fún wa pé àwọn alákọ̀ọ́kọ́ ni àdàmjìyún àwọn tí wọ́n da lórúkọ mọ̀sápà á ní méjì ni wọ́n àwọn tó jẹ́ sí pé lídà pọ̀ kò tó nǹkan àwọn tó jẹ́ sí pé àdàpọ̀ tányányán ni wọ́n da sí wọn àwọn làwà nú ẹ̀yàn wọ̀lídà kánú àwọn àpẹẹrẹ sí máa àwọn eléyìí ni pé gbogbo irúwọ́ ògiri ni wọ́n pè wá tẹ́ bá bẹ́ẹ̀ sí nǹkan wọ́n dàrú ní ẹ̀ àti àní mabidá àyà eléyìí lókè eléyìí sálẹ̀ tí a bá ń sin nǹkan bá pàpè jọ nǹkan nǹkan báyẹn ọ̀pọ̀ jáwá fúnra ẹ̀ tó bá jáwá ọ̀tọ̀ tí ẹ̀ bá jáwá tó de kò sí wàhálà á lọ bá ti tu ìtì ṣùgbọ́n àpè á tó wá ní kó tó máa dìlífà kó tó máa sọ̀rọ̀ yóò wá máa sọ àwọn oró àwọn oró bídí àti lọ́rọ̀ rẹ̀ yóò máa dààmú àwọn tó wá sọ àwọn ilé aláṣejù nù àwọn aláṣejù onídàájì nù nàám. ẹ̀rù ọjọ́ ọ̀la àwọn tí àwọn yìí ń bà mí púpọ̀ torí pé ó ṣeé ṣe kọ́mọ́jẹ̀ sí pé wọ́n lọ mú sí àná mọ́ra padà torí pé aburú máa ń bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ni léèyàn bá bẹ̀rẹ̀ aburú bá bẹ̀rẹ̀ kékeré báyìí tí ó bá sákùn mẹ́tò fẹ́ni líkùn mẹ́yọ́ màdàgbà ẹtí ti ń fagbó náà kì í ti dé pásù mẹ́wàá tí ń fà lójúmọ̀ lọ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọkọ̀ tó ìṣẹ́ o ah, ìyàwó náà ó wúkọ́ díẹ̀ mú àwọn tó fún lẹ́ẹ̀kejì ó tún wúkọ́ lẹ́ẹ̀kejì mú tún wú ẹlẹ́ẹ̀kejì àwọn ah, ìbára lójú ọ̀sẹ̀ kan yọ́mọ lára kò ní pa lórí mà mo bá yẹ pé yọ́mọ fi sínú ẹlòmíì fi gbó sínú bá a ṣe wà ó gbá àwẹ̀ òṣùwọ̀n gbóná ìsínú sẹ̀ so aburú yẹn tó bá bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní ọmọ rẹ̀ ẹ̀rù ń bà mí lọ́jọ́ ọ̀la tó ń tẹ́ ọba tètè lọ padà kọ́mọ́jẹ̀ sí pé yọ́dọ̀ máa wọn ṣe àná ìmọ̀ra ọ̀rọ̀ rẹ̀ tó wá rí lọ tún níbi gbogbo tó lọ́rọ̀ pé yẹ́ kò sí wàhálà afẹ́fẹ́ ni wọ́n kò ní ìpínlẹ̀ Islam ajáre àhá kama Christian Christian náà sí program wa ìwọ́n náà tó wà fún social media ní ìsàmà kan pè é nìkan tó ń bẹ́ sí ẹlọ́tò lòkọ́dé ó sì gbé celestial kìíní pastor kan síbẹ̀ nínú pósítà àbí tó gbé kìíní báyìí pé ẹni test lecturer nínú ẹlọ́tò lòkọ́dé ó sì ní oní oòtì ọ̀dí láti ṣe kìíní kan oní oòtì adáwò ti ké jàmáà tó ẹni yìí náà tí ọba sọ́ra ó ti lè kọ́ lọ parí ẹ̀sìn pé pé kí ni wàhálà bẹ torí pé aburú má bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ẹ wà lọ pé àwọn ẹyẹ ẹjẹ lọ́wọ́ àwọn kírísítẹ́nì náà ẹni tá a fẹ́ ṣe ní ọdún yìí ẹ jẹ́ ká tó àyè pé àti modernize dáwà yẹn ẹ pé àwọn aṣojú àwọn kérúbù ẹ pé lórí àwọn kan ẹ pé kìíní títún náà wá deliver díẹ̀ náà ah aburú ti lé nìyẹn o bí ọba tẹ̀ sọ́ra ó lè débẹ̀ o torí àwọn ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ laburú má bẹ̀rẹ̀ fún yàn kọ́lọ́ńkọ́lọ́ àwọn àgbà nígbà báyá nínú àwọn ẹgbẹ́ òkè wá parí ẹ̀ sọ́dọ̀ àwọn kírísẹ́nì tán yóò tàn kálẹ̀ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ òun náà wá dìjọba fún àwọn ìjọba ní ìsọ́wá fẹ́ sí nǹkan kan mùsùlùmí lọ́sà tó àbẹ̀rẹ̀ kírísẹ́nì lọ́sà tó àparí àwọn olóyè ìṣẹ̀sìn náà ti ń lérí pé kí ló dé àdúrà àárín náà fi sí wọ́n ti fàdúrà àárín sí báyìí ní ìsìn olóyè àwọn ẹgbẹ́ ògùn lákáyé obìnrin kan òsì kìíní ilé tiẹ̀ ní ìgbébi pé kó tó wá lọ sọ pé ẹ̀yin lẹ́bọ ní ẹ̀ máa bọ̀ wá à ń sọ pé ibi tó lè àpò ti ṣe bẹ́ẹ̀ ẹlòmíràn máa ṣe ọ̀rọ̀ gbọ́ pé wọ́n ti ló ti pẹ́ lẹ́bọ ọ̀hàn déèyàn bá bẹ̀rẹ̀ aburú tí ọ̀bà sọ́ra yóò sún débi tí ọ̀dà náà nípa láti bẹ̀rẹ̀ dáadáa tó bá múra tí ọmọ gòkè àgbà bí dáadáa náà ọlọ́run kó sálẹ̀ tí ọmọ sí dáadáa náà ẹ̀ tí ọ̀bà sọ́ra yẹn lè padà ìgbésí ayé ẹ̀sìn bí ríjà padà ríjà ni kí èèyàn kó máa kó nínú Islam bá ti kí èèyàn báyìí lè fi tó ń pe àwọn ẹlẹ́bọ táwọn náà ń sàdúrà tó náà ń sàmì ní jòkó tó ń pè àwọn nàṣọ́ra táwọn náà ń sàdúrà tí ń sàmì sẹ́mọ̀ pé rídà ti dé ní ọlọ́nkọ́lá wa ń bẹ̀ wọ́n náà. ayé nínú ayé tá ń tú lọ yìí a ti sọ ti àwọn ahlu demt àwọn aládàlú alẹ́ àwọn pín méjì àwọn ojú àwọn ilé ìdójú ń sún nàìjíríà dáadáa mo sọ fún wa alákọ̀ọ́kọ́ parí sọ́tà àwọn tó jáde yunifásitì graduate láti nǹkan kàbá yẹn ẹ̀kọ́ yẹn bẹ́ dáadáa náà ìyẹn báwọn àwọn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n yapa sí ojú ọ̀nà ànábì tọ́lọ́ ń kéde fún pé kul hadhihi sabili. kul hadhihi sabili. ad'u ila Allah. ad'u ila Allah. ala basiratin ana wa man ittaba'ani wa subhana Allah wa ma ojú ọ̀nà kan nìyẹn ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kejì náà àwọn ojú ọ̀nà tó yàtọ̀ sí sẹ̀bílù ànábì tọ́lọ̀ ń kiri láti ṣe sẹ̀bílù onáà ní ààbò ṣubúl sẹ̀bílù rìkànjà àlàwíyà hmm. sẹ̀bílù àrìkànjà àlàwíyà àmọ́ àdúrà kà máa kọ́tọ̀rọ̀ ah. eh, ojú ọ̀nà kan náà àwọn kan náà tó lé lónìí náà ní ọ̀bà sọ́ra ní ìsìn kan mo rí níbì kan ní sọ mo ti rí ẹ àmú ti rí ọtí pẹ́ olóhùn ti bọ́ sọ́wọ́ àwọn kìíní ni ó náà ti lọ jáde ọ̀rà rẹ̀ kọ́ ara rẹ̀ ìjáde kọ́ fi bẹ̀rẹ̀ tó bá fẹ́ mọ̀ nípa Islam lọ́gbà fọ́ọ̀mù lékè fọ́ọ̀mù kan lọ́ra yìí lọ́sẹ̀ máa wá òun ní mọ̀ ni ìwọ́n tó tí ìrìnà ríra rẹ̀ tó wá ní ọ̀fẹ́ lọ́mọ wù díẹ̀ lò lọ́fẹ́ lọ́mọ tẹ́lòmíìsì kọ̀mọ́ bá ti àti kọ̀mọ́ kankan ṣe ṣé jáde lọ́wọ́ àbẹ̀rẹ̀ sí káwàlì àti bẹ̀rẹ̀ àbí kéwù lè wọ́n kọ̀ọ̀kan kéwà lọ rẹ́jísítọ̀ gba fọ́ọ̀mù báyìí kújọ́ kan lọ bára yìí kódà lẹ́ẹ̀kan lóṣù lọ́mọ lọ lé kéwù mú lánìyàn wọ́n bọ̀ àṣẹ tí wọ́n gbà ọ́ wọ́n kàn máa fọ́dún mẹ́ta ka kíláàsì kan jẹ ni ẹni tó ọ̀sán ti kan ọ̀hún ti kan náà ó dáa ju kọ́ wọ́n máa lọ jáde lọ. mo rò pé kọ̀ lọ́mọ alhamdulillah náà ojú ọ̀nà kan nìyẹn o téèyàn ọba sọ́ra tó bá rí wọn ó ti bí bẹ́ẹ̀ lórí o.

sẹ̀bílù tẹ̀bílì àwọn jama tẹ̀bílì sẹ̀bílù wọn ṣe ti sẹ̀bílù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó kílẹ̀ àdáadáa sẹ̀bílù wọn sẹ̀bílù kàndàlàwíyà èèyàn ni wọ́n ń tẹ̀lé ẹni bá ń tẹ̀lé sínú ànábì kò ní ìṣòro correct àwọn èèyàn ò sí correct tọba ti rí yẹn tó bá jẹ́ sí pé ẹnìkan lànábì tiẹ̀ lọ́dọ̀ tiẹ̀ tó mo bí ànábì ọlọ́run bó o túbúlẹ̀ kọ́ kàdí ìsìnkú ti kà gbọ́ torí ẹ̀ ń tẹ́ ń tẹ̀lé tó jọ́ ga wọn yẹn àbí ànábì ọlọ́run kódà wọ́n pàtàkì ẹ̀gbẹ̀ ànábì ọlọ́run lọ lóbi náà tọ́tọ́ rọ́bì sọ̀rọ̀ ànábì sọ ara ah, ànábì sọ báyìí ànábì sọ báyìí tẹ̀ ń ṣe yé ọ̀dà wọ́n yarí ẹbí ìlànà àwọn náà làwọn máa tẹ̀lé lọ náà ìyọ́n bá mi. bẹ́ẹ̀ ni ìwo kan jáde lọ́dún tó lọ tí sì ń dìfẹ́ǹdì àwọn tẹ̀blík àrínà àwọn èèyàn àrínà àwọn èèyàn tó bá káà ní kí wọ́n sọpọ́ọ̀tì ẹ̀ pé kí ló dé kí wọ́n sá kẹ́jẹ́ rẹ̀ pé àwọn náà sọpọ́ọ̀tì ẹ̀ pé akíní ojú ò ní tì ọ́ ojú ó tì ọ́ ẹni tó bá tó tòtò tó rédíò lè tì ojú ó tì ọ́ o. ó dìfẹ́ǹdì àwọn tẹ̀blík dí lẹ́bù tó jẹ́ sí pé èèyàn fi ẹ̀lẹ́ ẹ̀sìpẹ̀tì pé tí èèyàn sì lè kí ní jámíà àtàjẹ́ sán Jamia, oṣù náà kí tẹ̀ òsì wà wọ́ọ̀sì dí lẹ́bù yẹn ó dìfẹ́ǹdì wọn dí lẹ́bù yẹn. ولكن الله تعالى أمر كل نبي ṣùgbọ́n adúgbò fọ́lọ́ ọlọ́njọ súnà nẹ́bí ọyọkù lọ́fẹ́ ọláyè ọlàbẹni kó ń tẹ̀ gẹ̀rẹ́ ọlọ́run ti sábàbí tí òkúta fi pàjá máa ti tẹ̀lé padà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wò padà ah, ọwọ́ yà pé olóhùn fẹ́ dìfẹ́ǹdì wọn ṣùgbọ́n ẹ bá wòye sí wọn náà gbogbo ibi tán wà ní ká ó rí pé bí aláìsí ni wọ́n wà ní ìsinmi ẹ̀yin bá ẹni náà tẹ́ ń gbọ́ ẹ ronú sí ẹwọ àdúgbò rẹ bí wọ́n ṣe máa ń gbáyùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wo bí wọ́n ṣe máa ń rìn kiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀ máa rí wọn ọ̀hálàbí ẹni pé ẹni gan ló kó báyìí ọ̀fẹ́ dìbẹ́ẹ̀dì fún tí ìjókòó ẹ̀ jẹ́ ibi kẹ́ máa bá ti yín lọ jẹ́jẹ́ báwa náà ra máa dáhùn fatiwa lásán ibi kan bẹ̀rẹ̀ pé síjà máa tẹ̀lé ìjọba pé mọ̀wùlẹ̀ ṣe ń tẹ o máa ṣe súnà ń tẹ ọ wá tẹ́ pẹpẹ ọ̀rọ̀ pé yẹ àwọn eléyìí alùsúnà ni ó sì pìnrẹ̀ lálùsúnà ó pìnrẹ̀ ní kíni ara àwọn dàmdíyà táwọn wí náà ni àwọn aládàlú náà ni tọ́ ẹ̀hán mọ́ wá fẹ́ ká àdíṣe fún rú àwọn báhùn àtàwọn tọ́jọ wọn kọ́kàn fẹ́ rántí ni ibi ànábì ṣépè fún wọn sọ̀rọ̀ báwọn lọ́kàn tàwa ti máa ń balẹ̀ fún ẹnìkan ní àbúrò ah, lẹ́sẹ̀ wa máa dojú kọ bọ́ọ̀dà yẹn bí bọ́ọ̀dà yẹn nìkan kan bóòlẹ̀ fẹ́ fèsì ẹ̀ kí ni jẹ́ báwọn òdodo òbòdò ráre ànábì fẹ́ ń fèsì bàbá rẹ̀ nítorí òdodo ààrẹ sọ̀rọ̀ wọ́n yẹ bá bẹ́yẹn bá jẹ́ pé ọ́fíìsì ìdààmú òdodo òdodo kọ ààrẹ òdodo súnà àkọ́kọ́ yọ ti bàbá ẹ̀gbọ́n nǹkan kò kúrò náà kápá yẹn dúẹ̀ tán hẹ́n àwọn ẹ̀sán pé bọ̀dá bàbá my daddy ẹ kọ́kọ́ yẹn yóò dòdò náà ìwọ náà lè gbàgbé bàbá rẹ pé wàá kọ́kọ́ lọ bí òsùn òṣogbo ìwà òṣogbo tó ń wọ́n mi bàbá rẹ ń sùn òṣogbo ìjọba ni ọ lọ o ọ yà rí ni pé kí ní jẹ báwọn ẹyin tẹ wà lójú ọ̀nà àánú làmọ́lẹ̀ lójú ọ̀nà àánú lẹ́wà ẹ̀ pọ́lẹ́ ń ṣiṣẹ́ mọ́ tọba sọ báwọn fún un tọba wa ti bí ọ̀sán òṣogbo dé tọba tàmọ́rù wà lọ bá ara kúlíkúlí wa ọ̀ tàrí lọ bá ara wa ọ̀ bọ́lọ̀ má lọ bá ara bàbá rẹ nìyẹn ẹ̀ ráìtì yín ni yẹn ṣùgbọ́n ráìtì ti ń tọ́jẹ́ mú dodo ọ̀gbọ̀n ọ̀sẹ̀ rárẹ̀ mo ní hadith ẹ̀rù máa ń bà mí pẹ̀lú àwọn tí wọ́n bá ń ti dìfà fáwọn bíbí à níbi àtúbọ̀tán yìí ò lè dà àfi tẹ́ tí wọ́n mẹ̀lú ànábì lọ sọ bẹ́ẹ̀ ẹ̀rù náà wọ̀ pé ṣégbè ní èpè kọ́ ànábì lọ wú jáde ayásílẹ̀ ànábì sọ sọ́lá bá sọ́lá ní hadith. ànábì ní ọlọ́run kọ́ máa bínú sí ní bíbínú tó jẹ́ sí pé kò lè escape pẹ̀ láéláé ẹnikẹ́ni tó bá fààyè gbọ́n bídíà tó bá gàbò wọ́n tó ní kankan oníṣẹ́yìn dìfẹ́ndà arábìnrin làánà lọ́hù mọ̀n áwà ẹgbẹ́ bá mi fàdé ìsìn rẹ̀ èyí náà tí mò ń ké fún yìí náà ẹbẹ̀rú ìyá máa tú bá padà pé òun ò ṣe mọ́ ìdí mo wíńdí oní mi ò wí mọ́ ìyá máa yí padà àdúgbò tó padà rẹ̀ wà àtọ́lọ́hùn kò pé áá ní ìkóbá torí tẹ́ bá tú bá tẹ́ bá ṣe ń bá lọ bá nìyí láàánú lè tẹ̀lẹ̀ sí lórí àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ààbẹ̀kọ́ lọ́wọ́ bínú sí wa ààbẹ̀kọ́ bínú sí mùsùlùmí kankan ẹ̀kọ́ bá sí bínú sí mùsùlùmí kankan náà gbogbo ara ajú káǹtì yìí ni kíra àgbà ń bi wàhálà yìí ebi torí òdodo náà àbí náà. náà nínú àwọn asáàbù ṣubù nínú àwọn tàkàkù ojú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́ ń sọ fún pé kúlhádìí sábìlì. nínú wọn náà ni ومن أصحاب السلوبين نعم نعم جماعة الإخوان المسلمين إنه أنا يعني جماعة الإخوان المسلمين ها ومنها التسليمية نعم إنه ولاني إنه ولاني إنه أصحاب السبل طبعا آية أنتم على كل هذه سبيلي كل هذه سبيلي آه، أو نعم تسيرية تسيرية أو تنقل وبعدين تفك أوه لجونا النبي wọn sì lójú ọ̀nà àmẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn dáńgbò ní takfiri àwọn pè takfiri takfiri àwọn a máa sọ yàn lẹ́yìn kéferí ni lábájá káàfir fulan káàfir kéferí yálẹ́nu wọn gbólóhùn káàfir ọ yálẹ́nu wọn láti máa wí púpọ̀ ah, àwọn yẹn dáńgbò ní àsábùmọ̀nà takfiri yá wọ́n wá ní oríṣiríṣi branches Nàìjíríà wọ́n ní oríṣiríṣi branches gbogbo ayé ah, kò sí ẹ̀sìlù tí wọ́n sí tòmọ́ ní Nàìjíríà ti wá ẹ̀yìn àwọn àwọn èyí tó lágbára jù ní àwọn jàmáà kẹkẹrẹ àní Boko Haram ní Nàìjíríà di kọ́ máa bọ́ǹbù mọ́sálásí kọ́ máa bọ́ǹbù àwọn ọjà ẹ̀yẹ́ tẹ́ mọ̀ pé ọ̀yẹ́ tẹ́ mọ̀ pé nǹkan kan bẹ́ẹ̀ kọ́ ẹ̀ lásán kù síbẹ̀ kù síbẹ̀ ó ti mọ̀ fún kú sí ọkọ̀ wà ǹjẹ́ ń àwọn àwọn Boko Haram ń àwọn yẹn ní kó tó dúpọ́ lọ bọ́ǹbù èèyàn ọkọ̀ kàfà rẹ̀ ni gbogbo ẹni tí àwọn amásáráṣẹ́ jókòó ní ìsìn ẹ̀ sí mùsùlùmí lọ́dọ̀ àwọn nìkan òun àtẹ́gbẹ́ rẹ̀ nìkan mùsùlùmí òun àtàwọn ọ̀gá gbogbo ẹni òkú bá ìṣèlérí ni kódà àwọn máa ń sọ jáde wípé káwọn ọkọ̀ àwa táwa amásáráṣẹ́ ó pé àwọn ti káwọn ọkọ̀ kèfèrí chọ́ọ̀chì lọ kí lọ́fà wọ́n ní kèfèrí chọ́ọ̀chì kèfèrí tí hàn wọ́n lẹ́yìn tí masáráṣẹ́ yẹn kèfèrí mùnáfíkì lẹ́yìn ní nàìjíríà mí báyìí àwọn ẹgbẹ́ tẹ̀fírí tó hàn jù ó náà ni Boko Haram bẹ́ẹ̀ náà ni inú àwọn ẹgbẹ́ tẹ̀fírí tí ń bẹ Nàìjíríà ó náà ni jàbátà lọ ẹ máa pè ní jàbátà ẹgbẹ́ tó jẹ́ sí pé ń kàfàrà gbogbo ayé òní jàbátà lọ abẹ́ẹ̀ mọ́ jàbátà lọ ó fojú àwọn èèyàn rí pọ̀ kí ni ń jẹ́ báwọn àfáà òní lẹ́kọ̀ọ́ kàfàrà abẹ́ẹ̀ rẹ̀ bí mi lọ́ kàfàrà kan nínú àfa àti ẹ̀ńpẹ́ ń ṣe súnà èmi lọ ọkọ̀ ìṣòkò kọ́ra mi bìtàdá rújì náà ni mo gbọ́ àwọn ọmọ ẹ̀yìn náà lẹ́jà gbọ́ wọ́n ní àwọn àfa àwọn ṣéfọ́ àwọn sọ wípé ṣé ọmọ ní gbogbo àgbàlagbà ọmọ ní ọmọ ní òpè ọmọ kìíní wọn <laughs> ǹjẹ́ ọmọ kìíní yẹn ọmọ fadìní yẹn ọmọ fadìní yẹn ìlàjì kúfù wà ìlàjì ìmọ̀ni ní tó kọ́kọ́ sọ fún àtẹ̀mí nìyẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ kọ̀kọ́kọ́ ti kàfàrà àtẹ̀mí lọ́wọ́ bẹ̀rẹ̀ ọ̀dá àfáà ti ń bẹ nàìjíríà ẹ̀ kí èsì lọ́dọ̀ ọjà bàtà yẹn sọ pẹ̀kọ́ kò sí kí tó ya kó lẹ́yìn ẹ̀ ní ti gbogbo wọn kí ló kọ wọn kèfì rí ni wọn kò sókọ méjì o tí jẹ́ jù wá lọ sílẹ̀ wà náà ni sílẹ̀ ni kúlẹ̀ àti ìtẹ̀bí ní là sọ̀rọ̀ ọmọ wọ́n bí léèrè pé ó ní ọ̀nà òun wàhálà fún ọ̀ka fara èèyàn tó ń lé kí wàhálà bẹ̀ òun ti lẹ̀ ẹ́ ẹ bá lọ́dọ̀ tèmi rárá ní àtàdínwò náà ṣùgbọ́n kọ̀sẹ́gbẹ́ ọlọ́dọ̀ ìrora kọ̀sẹ́gbẹ́ sí kọ̀sẹ́gbẹ́ sí mú ọ̀yá ọ̀n bá lọ ọ̀n bá lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n á wẹ́ ẹ̀sùn sí mi lẹ́sẹ̀ náà bóyá ẹni tó fẹ́ kà fẹ́rẹ́ yẹn yọ́n máa wẹ́sùn sí ọ lẹ́sẹ̀ náà yẹn <laughs> mú àwọn adébì kan wọ́n yà lọ pé ok ah, half iman half kufr wọ́n ní kàlántì nílé mi wọ́n ní láti yimani ìlàjì kó forú mo ní ń bá àwọn bólè bọ́ọ̀nù ojú wọn kọjá àti mọ́ àjẹ́ àwọn tí ó ní jabata pestu náà ni báwọn náà ti bẹ̀rẹ̀ sí wọn wọn ò tètè sọ pé ń bí àníá wọn kọ́ ń sọ pé mọ̀ máa yí àní mọ̀ yí àní ni pé kò do dáadáa mo ní ẹ̀ ẹnìkan ní ara wọn sọ fún mi pé ó ní dòkítọ́ ó lẹ́sìn ní fáìlì lọ́dọ̀ àwọn jabata pestu o mo ní tí ọlọ́pàá láwọn ní àbíwò ló ti jẹ́ <laughs> mo ní àkọ́yà múra sí fáìlì mi o ẹ bá ti ní fáìlì lọ́dọ̀ wọn máa sọ wọ́n wá wọ́n wẹ́sùn ni wọ́n máa kájọ ibi àkàsù níjọba wá pé báyìí wọ́n kàn fún ìyára ìsànàbí yẹ́ kò sí àwàdà ń bẹ̀ ó kọ rẹ̀ báyìí mú ọ̀yá ìjàmbá tá làmọ́lẹ̀ pé àtà ọmọ fájìlì yẹn ara wọn ló náà wá lára wọn kèfèrí o kèfèrí yẹn o ọ̀rẹ́ nìkan sí mi lọ́dún kan ó ti pẹ́ díẹ̀ o èyí tó bí ọdún mẹ́wàá yẹn àbí mẹ́sàn-án pé wọ́n ní ọ̀fẹ́ gba tẹ́tíà lọ́wọ́ mi wọ́n bá mọ̀mọ́ wa ọmọ yẹn sì ní nàìjíríà bàlá ọgbà tẹ́tíà lọ́wọ́ mi ta ló ní ọwọ́ àgbà ọlọ́ àfa àwọn náà ọlọ́ sí tí mo dá lọ́dọ̀ rẹ̀ ah, ọlọ́ àfa wa fẹ́ràn yín o ìfẹ́kúfẹ́ lọ́fẹ́ wọn ìlànà tí ẹ̀ kọjá sí mi mo wá lo hikma ń bẹ̀ mo sọ fún alánàfẹ́ agbọ́dọ̀ ní hikma torí mọ̀ tó ń rò yí pé àbò ti yí padà tó mọ̀ yí padà àdúrà wá gbà sẹ́rí kí àbàtà yóò yí padà oríire ni fún àjàmá torí tẹ́lẹ̀ ní ọmọ níta nìṣe yìí yọ̀rọ̀ pé àbẹ̀ ń bínú ẹ̀ ah, ṣé náà ń bínú kí ní ń bí lábẹ̀ sáà mà bínú èyí tó kò rí kí lára ká sọ dúró fún ara wa níjà olúwa ọmọ tó fọ kò rí kéèké o kò rí ké kò rí pè kò rí wí ara bẹ́ẹ̀ sì dúró ọ̀rọ̀ fún ara wa ṣùgbọ́n inú akíntó nìyẹn

sí àwọn branch yẹn ìlú kan jágùn tó ìsúná base ní bẹ̀rẹ̀ headquarter àwọn gbà yẹn àwọn yẹn ní a máa fún ní information pa mi mo wá náà wọn mọ wá nígbà tí wọn mọ wá yẹn tí wọn mọ yẹn wá mo wá ní bóò ní káàpá náà lóní kẹwàá ó náà náà ni mo wá lu hikma bẹ mo ní hikma bẹ ni pé kò sí wàhálà ó fẹ́ lọ jáàmì àkànní ìmọ̀ kọ́ńtì yẹn ó ní a ní tẹ́sí àmì wọn máa ń kà fún kankan èmi ẹni kọ́kọ́ mi <laughs> ni o àárín ìlú Òṣogbo owó nǹkan kan náà lèmi fi ń yí ń tèmi kọ́ra àwọn ọmọ mi sí ìdìbò mi mú wàá ṣe á dé ìta lókè lọ́nà ó ní asáà níyà ọ̀dọ́ yín náà ní káwọn sáwà ìdíje kò sí wàhálà pẹ̀lú ògùn ọlọ́run yóò tẹ̀sí kọ ṣùgbọ́n ó wù mí kọ́ lọ gba tẹ́sí àwa lọ́dọ̀ Sheikh Muhammad Ali abikinile jabata gbàtà àwa recommendation letter kọ́kọ́ láti kọ́ fún ọdọ́ bá ti mú wa pẹ̀lú ògùn ọlọ́run jọ́nà lọ́gbà tẹ́sí àlọ́wọ́ èmi tí mo láti jọ́nà mo ti rí káyìn mi ò rí mọ́ ok kí wọ́n á sọ fún pé kò sí bóyá ó kì í sí mọ̀nà ní ìsìn tí mò ń wí yẹn bóyá ó ti mọ̀nà bóyá kò sí lẹ́yìn yẹn mọ́ báyìí ṣé ẹ mọ̀ pé kíní yẹn ó pín in rẹ̀ yóò ti léṣe lọ́kàn ó ti padà sínú òdodo yìí yóò tó kórìíra tèmi náà pé kí ni kí ni ìdọ̀yàtà ni kò ká torí rẹ̀ náà ṣùgbọ́n bí mo ti rárá lóhùn lórí ẹ̀ka pé yá màmá yìí pé kì í ṣe pé mo ní mi ò fóun mo ní mò ń sọ́ra kọ́mọ̀jẹ̀ pé wọ́n ni òun pa ni fún òmú lẹ́tà wa èmi sì fẹ́ lẹ́tà yẹn láti fi reject ẹ̀ pé àǹdẹ́ tó bá mú lẹ́tà wa náà ọkàn mi ò balẹ̀ pé ẹ́sítẹ́ǹsì ni pé ìwọ jàbàtà tó ń bú gbogbo èèyàn tó ń káfára gbogbo èèyàn káàdó ìbèrè ní mí kí lọ́ba tó fi akọ àbẹ̀ fún nǹkan ọkọ̀ tẹ́síkìá fún ìbèrè àwọn tẹ́síkìá mùsùlùmí bí tí wọ́n fẹ́ lẹ́tà rẹ̀ fún nìyẹn ṣùgbọ́n kọ̀ọ̀kọ́ oní àti gbọ́n ó ti mọ̀ pé àwọn kàfàrà fádìlì yẹn ọmọ fádìlì àwọn kàfàrà ẹ̀fọn ìnáyẹn ìmọ̀ tó ń bá kọ lẹ́tà fún yọ́ọ́ máa lù ó gé sí wọn padà to ara àwọn takbiri tin bai nigeria nàìjíríà òun ní jabatiya àwọn jabatiya yẹn àwọn muhammadu ali jabata ara lọ́yìn so nínú àwọn súbùlù tó yàtọ̀ sí tẹ̀bílà nàbì kul hadhihi sabili tẹ̀bílì tó ní bó ti gbà yẹn kul hadhihi tẹ̀bílì ló ń jà lọ́wọ́n nínú wọn náà ni àtẹ̀bìyà àwọn bá ti rí àwọn aláṣejù ká máa pèyàn kéfèrí ẹ̀nà lọ́rí àwọn aláṣejù ká máa pèyàn ní ombidia gùlásù tẹ̀bdíà náà àwọn aláṣejù ọ̀n jápa àwọn bídíà àwọn bídíà àwọn bídíà àwọn bídíà bó ti wà gbogbo alámìlì ìsìlámíkà sí nìyẹn ṣùgbọ́n tí wà ń kánò ti pẹ́ nínú ọ̀tí wà ń bẹ̀rẹ̀ nítorí ọdún mélòó kan mo gbọ́ sí àwọn kan báyìí rárá mo gbọ́ ó láyé kan rìnrìn àrè lọ́dọ̀ mi kan nǹkan bí ọdún márùn-ún sísìn ọwá ọ̀nà àbíbà olùbí ọjọ́ méjì àbí nǹkan mo sì fi káwà fún pé mo máa mo rí pé àbẹ ni pé tiẹ̀ nípa yìí ọlọ́mọdé ìdí mi àti ìdájọ́ máa sọ̀rọ̀ gbogbo àwọn apá àtàjọ kẹ́kọ̀ọ́ táwa mọ̀ pé wọ́n dúró dáadáa gbogbo wọn ló ti bàjẹ́ àwọn ok kò sí tọ́pàá ìtẹ̀mí náà sí ní pípọ̀ bàjẹ́ àrẹ̀mí náà padà kí á ní màmá bọ̀ sọ̀rọ̀ so ìlànà àwọn tí a máa ń pè yàn ló ń bídíà lábájá mọ̀tẹ́ ọ̀tọ̀ ní kéèyàn pọ̀ jù náà bídíà ọ̀tọ̀ ní kẹ́ pè yàn ní mọ̀tẹ́ díẹ̀ ibi ó sì ó sì bídíà báyìí ọ̀yà rẹ̀ káyọ̀ pé ó ń bídíà ni ọ̀tọ̀ ló ń bídíà ọ̀tọ̀ lẹ́ni tó ṣe bídíà tó jẹ́ sí pé bóyá ṣubú hà ló fi ṣe bídíà yẹn alábòjúwe bóyá nǹkan ló ti débẹ̀ tó fi ṣe bóyá rí kan ní dàlámù ṣùgbọ́n ní nàìjíríà ní north ó ti wà mẹ́ẹ̀ tipẹ́ díẹ̀ ní tilẹ̀ eh, yorùbá wa ń bíbà kò sí tẹ́lẹ̀ kò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ dé tí nǹkan bá ṣẹ̀ṣẹ̀ dé a sì gbọ́dọ̀ mọ́ra láti jagun ẹ̀ torí ewu tí ń kó bọ̀ lágbára ẹni tó fẹ́ máa bàtà àbúgbò ayé nìsín kò fèsì àwọn súfì kò fèsì àwọn tẹ̀bílíìgì mà tọ́sí ìjà àwọn ìkílópẹ̀ àwọn gbogbo àwọn ẹgbẹ́ kankan tí ń bẹ gbogbo àwọn ẹgbẹ́ kò fẹ́ ìjà àwọn yẹn mọ́ àti fẹ́ ìjẹ kèsì kankan mọ́ kò fẹ́ ìjẹ lẹ́bọ̀ gan mọ́ gbogbo sẹ́tẹ̀ kó ṣe kò sí mọ́ lẹ́wà sọ pé ẹfẹ́ pàpà ti ké títí ìkan sí ìsìlámù kò sí lọ́kàn pẹ̀lẹ́lẹ́ tí ń tọ́gbà ọ̀nà ẹni ẹni tí ń ṣe súnmọ̀ gan lọ́ba kì í ṣe ẹni tí ń ṣe ìfọ́nù sí ní ìrìnàmọ́kọ́ sí ń tọ́kàn pẹ̀lú ìfọ́nù gbogbo àwọn tá a ti sọ̀rọ̀ wọn sẹ́yìn kò sí kàkà o ẹ̀yin tẹ́yìn sàlàyé gbígbé àwọn àwọn ìjọba ẹgbẹ́ bíjà ni wọ́n tẹ́ pé ra yín ní àṣìṣe náà gangan ni ó wà pé nítorí òfin léwu nìyẹn ọwọ́ bísí pẹ̀lú tí ọ̀yẹ́ kó bísí pẹ̀lú ẹ̀ àwọn yìí wọ́n ń bẹ Nàìjíríà Ìlọrin náà ti jáde àlọ́rin ẹ̀ má bínú orí kan lọrin púpọ̀ lọ tọ́mọ rẹ bá wà ní yunifásitì lọ́rin kọlára ọ̀lẹ́gbẹ́ yuni lọ́rin lọ́bá wà tàbí ń kú kan àbí ń sẹ́kan nílọrin tètè sọ fún pé bákan sọ́ra o àwọn kan bẹ́ lọ́rin bẹ́ ní sinmi ọ̀sẹ́jẹ́ sí pé kí ni wọ́n ń ṣe gbogbo ayé náà ń yọ jáde nínú Islam nínú sunna wọ́n yọ yàn kó nínú sunna pé ọ̀n bí dáa ni ọ̀n bí dáa àwọn tí ò tiẹ̀ lẹ́tọ̀ fún kásọ̀rọ̀ pa wọn bẹ́ẹ̀ tí wọ́n àwọn ẹgbẹ́ yẹn ó wà UK ó wà America ó wà Canada ó wà Jazair Algeria ó wà Morocco ó wà Egypt ó wà bí ẹ ti wà lọ́nìí tòkìní yẹn atẹ́gùn ẹ̀sìn tẹ̀fẹ̀ wá sí bíbá yìí àwọn àbá àwọn ẹ̀sẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn kíkì káàkiri náà àwọn náà náà làbá àwọn ilé òkèèrè wọn ìtàbà láàfà ń lu wọn wọn àwọn ìtàbà láàfà ìlú àfà ń lu wọn wọn ti kọ́kọ́ bàjá rẹ̀ olùsẹ́jú nínú right of kan right of kọ́ńgbà kan táàbí ṣàlàyé wọn pé kọ̀ọ̀tà àfà kankan lọ́dọ̀ wọn gbogbo olúlọrin látòkè dílẹ̀ wọn ọ̀gbà pẹ́ńtà wà sójà fà ìlú ìlú hmm. ah, eh, eh, oh, eh, ma àgbà ìlú ìlú gèrè alé ha à ha kan ẹ̀ ha wọn gbà àwọn wọn náà làfá wọ́n àwọn àwọn àpẹẹrẹ ní sẹ́kùlù ìsàn náà làwọn ọmọ jàbàtà ń pè jàbàtà ní muhadisu ìwọ muhadisu ọ̀ mú gan alágbé ha kátó tí ọ̀jẹ̀ rí ẹjọ́ jàbàtà ní muhadisu àwọn ilé iná àwọn tbi náà gbogbo àwọn yìnrìnrìn àwọn yọ̀bọ̀yọ̀bọ̀ tẹ́ àwọn káàkiri náà tí wọ́n bá fẹ́ ka àdìsù báyìí wọ́n fẹ́ ka àdìsù mọ́ ní àhẹ́tẹ́ta fi ámúrì náà yọ jáǹjà kújà bóyá ló ti jà sàlọ́mọ̀já sàlọ́mọ̀já nù yín mọ́ ní àhẹ́tẹ́ta fi ámúrì náà hàdà máa láyé tà mí hu ọ̀rọ̀ bó ti kéènù wọn mọ́ ní fi náà hàdà láyé tà mí bó ti jà nìyẹn mọ́ ní ahẹ́lẹ́ta sí amúrìnà yóò sì mẹ́tọ̀ hádá máa láìsà mẹ́nu fàáwọ̀ àrọ̀ sí ìwọ̀yá sáwọn àfáà náà lílẹ̀ àwọn àfáà wọn àwọn tàbíyà ìtànkùn àbíjà yìí a ní wọ́n jọ jàbàtà kejì láfíńgbìyàn ní jàbàtà ètù láfíńgbìyàn bá nìyẹn torí pé aláṣejù tẹkíìr tẹ́ńpìyàn kìí ṣèlérí náà ní jàbàtà phase one àwọn eléyìí aláṣejù kápìyàn lòmùbíjà náà ní jàbàtà phase two àwọn ẹyẹn òsìlẹ̀ fi tọ́lọ ń pè ànábì pé kó lè ha rí ní ìtẹ́bì ilé wọn sílẹ̀ adẹ́hùn ìlàlọ́ alábàtí ọ̀ wàlùkùlá sọ̀tù yíya wọ́n tí a fẹ́ sọ fún aláàrin yìí náà ni pé tí a bá ní kọ́mù yìí dáwà nẹ́bí wa àlè sọ́lá tó wọ́n ojú ọ̀nà ẹ̀ tí ti dáwà rẹ̀ ó kílẹ̀ ẹ̀ tó ti kọ́ pamọ́ rárá ànábì náà sálàyé ẹ̀ gẹ́gẹ́ bí àdìsá kàfá pé tàràkìtì kọ́mọ́lá ní mahajjati tó bá ibà lè à kí n tó kú láyé mo ti ti ń jẹ́ òru rẹ̀ bí ọ̀sán náà ni kọ̀ránà mi ẹni tó dájà bàtà lẹ ọmọ ike lè dá lẹ ọjà gbàgbà ń bẹ àbí òye bá ẹ wà á lè bá gbàlagbà kan jẹ àwọn ẹni àwọn ní jàbàtà fi sùn yẹn àwọn ọmọ ọ̀dọ́ rẹ gẹ àwọn ọ̀dọ́ tí wọn tí ó lọ léèwé tó ó fèèlì fèèlì wọn bá lé kó yunifásitì lọ́ba ṣáàjú kálí wọn lọ́lé mọ́ ó sì dìbì kan tí wọ́n rún mọ́ ní ọ̀dọ̀ àwọn oníjáǹsì tẹ̀bùdíà lọ́ba rìn pàdé wọn lọ́ba ń pò wọn kí lè mú ó bèèrè lára àwọn àwọn yóò fún lecturers ní university campus Ìlọrin wọ́n fún alóòrùn information wọ́n ní wọ́n fail gidi dára ọjà fail báyìí ìyọ́kàn ọ̀rẹ́ mọ́ gbogbo àbò láwà sí ọjà dàmọ́ kí ilé kí ó lòun fẹ́ máa kí wọ́n bá bọ́ sọ́wọ́ àwọn ti bí wọ́n bá torí ẹ̀rù ọlọ́mọ torí ti wárò náà amẹ́ni harada nàjá ẹ bá fẹ́ là ẹ bá fẹ́ là kọ́ ya tẹ̀lé ìlànà nàbìtàwí sallallahu alayhi wa sallam. Hmm ìtumọ̀ rájọ́ ila Allah àti túnmọ̀ ẹ̀fà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jò náà ní ila tawhidihi wa ta'atihi wa unazzihuhu 'ani an-naqa'is ìtumọ̀ náà ni faman ta'allama ayatan ẹn bá gbọ́ àyà kan tàbá di ìdìkan lẹ́nu ẹnìkan tó náà sì gbọ́ yí tó náà wọ́n fẹ́ lọ kọ́ yẹn níbi tó fẹ́ lọ kọ́ sí àní pè ní dáyà a máa pè ní mọ̀bálẹ́kù àrọ́wà mọ̀bálẹ́kù ọlọ́wọ́ àti àwọn àfà ẹni pé tí wọn náà gbọ́ bá a ti ń sọ ní ìsìn tọ́ba ti kílé rẹ tọ́ba lọ sọ fáwọn èèyàn kí ló kọ ọlọ́run mo bá lè gùn àrọ́ wà sí ni gbogbo wa gbogbo wa la lè sí ṣùgbọ́n tí tí ń ká gbọ́ ni ká jẹ́ mọ́ àgbé tíra kan lọ́wọ́ tó ọmọ rí wọn máa gbé tíra kan dá láwí kan wọn wà máa pé ó sì sọ wípé wọ́n wá rìn lọ ní ojú ọ̀nà wọ́n wá pàdé kínní ah ìlú kí lélẹ́wọ̀n tí yóò bá náà lọ́fi máa ṣe lọ kí ń náà ó lè bá máa tó wù náà máa hàn. náà wọ́n ní ẹni tó bá jẹ́ sí pọ́pọ́ wà sí lásán ni ò ní sọ́ra rẹ̀ di ẹni tí ó wà máa tàfárọ́ tọkùn tàfárọ́ kù ni pé ó wá jọ pé òun wá ti á di àfáà àti ọmọ ti wá sí àwọn máa ti wá sí ọmọ ti dáwà káàkiri ọgbọ́dọ̀ jẹ báwọn ẹni tí ó jẹ àfáà tí ó bì sí pẹ̀lú dáwà ọ̀rọ̀ kan tó fi dá àfáà náà

bẹ́ẹ̀ náà ni kọ́ gbó òdodo ẹ̀sìn kọ́ wá lọ sọ fọmọ ìyá rẹ̀ náà ah, wọ́n náà gbọ́ inú ẹ̀ dáa sí ọ̀fẹ́ dáadáa fún nìyẹn. Hadith yìí fi yọ pé Ànábì Alayhi Salatu tó ní ọ̀ràn yẹn ni fún wa, ipò tá a ìkankan ya aya lágbọ́ ni hadith lágbọ́ ni o ti ń sọ nípa islam tó sì yé wa bàbá ti gbọ́ ní náà káwọn ọlọ́gbẹ́ fẹ́ lónìí tó wá parí hadith tó jẹ́ ká máa sọ fún gbogbo àwọn tẹ́ ń fara wọn ní jáde yẹn tí wọ́n sọ pé pálí ìwà ń ní ọlọ́wà wọ́n máa ń fi hadith yẹn sẹ́ẹ̀dì pé anábì ní ẹ máa ń fi dáwà o hmm, kódà kò sáyà kan ah, àwọn tánàbí ń bá sọ̀rọ̀ ìjọ náà àwọn tẹ́ ń wálé kí ó ní o àwọn òwúlà wọn kàn án sáté yìí ti pọ́wọ́ bọ́ sọ́jà ara pé ẹ̀yà lọ́jà abẹ́lẹ̀gbọ́ ẹni wà láwọn ọ̀sọ̀ fáwọn tí wọ́n àwọn ẹ̀nà wọn máa sọ pé ìwọ tó bá ti kíw tàbí tó bá ti gbọ́ dáadáa sí bẹ́lẹ̀gbọ́ ẹni yẹn gidi á sì á sọ pé òun náà á ti dáwà káwà sí lọ́fẹ́ máa ṣe njẹ́ ọ̀mọ nǹkan tí ó ní ọ̀wà ẹ̀yìn yẹn báwọn. àbí ìsì yìí parí ẹ̀ ó lẹ́nu ó buyọ̀ sí ìparí ẹ̀ ni pé wà mọ́ ń kàdábà àrá ẹ̀ alábìlẹ́nikẹ́ni tó bá parọ́ mí ní ànájì tó sì màmá pa bọ́lì ẹ̀ tàbá wà iná ni ó dè sí padà ẹ̀yìn tí ọ̀rọ̀ yóò wà máa bá wọn ní tẹ̀bílì jù báyìí tí ó yàtẹ̀ ń gbé kiri wọ́n sọ fún yín pé àdìsí rọ́pọ̀ mẹ́ rọ́pọ̀ nù àdìsí ń gbé kiri tó ń ti bẹ́ẹ̀ náà dáàmú kú lórí ẹ̀ náà ànábi ti ní man kadaba alayya muta'ammidan báwọn àbó ti ń ta àmúdù ní ti màmá báwọn wọ́n sọ fún àbó tí àyẹ̀ ò dá o díẹ̀ díẹ̀ mbẹ́ mbẹ́ tó dá o irọ́ kan bẹ́ o a ó sì máa yàtọ̀ irọ́ ọbẹ̀ sí òdodo bí o ti ń ké lọ́lọ́ ti kí àdìsí ọ̀rọ̀ fáwọn àjẹmọ́ báwọn àbó ti màmá parọ́ máa nàbì báwọn ànábi wa ní fálí yàtọ̀ bá wá. tọ́wá fi tì rẹ kọ́ wá lọ jáde ọ̀rọ̀ rẹ tún wá já sí iná ọlọ́run láwà ń bẹ jama so àkíyèsí ni àwọn ọ̀rọ̀ yìí inú hadith kan náà ní tẹ́tí mẹ́rin wá pé kálí kò hàn ní ibẹ̀ náà ní parí ẹ̀sọ́ pé wà máa ń kàdá bá àlà ìyá mùtà àmìdá wálé ẹ̀sọ́ bá wà. eléwu náà ẹ̀kọ́ yòókù yóò máa di ọ̀la bí ní láì tààlà bó jẹ́ pé mo lílo pápádé ẹ̀ lẹ́yìn ṣùgbọ́n ṣáà lọ àwọn ayàtò kó inú sóra náà kì àwọn tó jẹ́ tó lágbára ń bẹ̀ náà ni ó ti lọ ń bẹ̀ wọn ó jẹ́ máa ṣubúlù àṣẹbíyì Eh, wọ́n ní eh, ìyàtọ̀ tí ń bẹ láàrin mọ̀bálẹ́wò àti dáyà àti ìròyìn dáyà ṣùgbọ́n kó tó di pa lọ́mbẹ̀ yẹn ọya wí eh, wọ̀lhápù anna ala al-ummati walakin ah, naam wọ́n ní òdodo ọ̀rọ̀ ní ká mọ̀ pé dájú sáká kí mi dájú sáká bẹ̀ ó náà gbogbo wa àti mi àti ìwọ náà bó ti pè mí ọ̀ràn yẹn ni ah, ìgbà ó lè jẹ́ fárútù kì fáyà fún wa ìdí fárútù àyìn bí ká lọ máa jẹ́ ní ta bá gbọ́ ìta lọ máa sọ fáwọn yẹn wọ́n ní ká máa sọ fáwọn yẹn hmm, ṣùgbọ́n kì í ṣe pé wọ́n máa sọ̀rọ̀ nípa ẹlòmíì ànábì bá Mhm. وهذا هو المعرض قوله في عوده الحوت الله آية آية تنناني كل هذه سبيلي أدعو إلى الله هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين àwọn ètò kù nínú àyà yẹn náà ni wọ́n máa ní tàbáàní àti bàfírọ̀ a máa kàmọ̀ sí bàfírọ̀ a sì kàmọ̀ sí ní tàbáàní bákan náà ni àwọn àyà tó yíyọ jẹ máa wà máa ànà mùsùlùkí nínú alukur'an alára kọjá ń bẹ pẹ̀lú ọlọ́run a ti fi parí ètò ń bẹ láti wọnú àyà tuntun tẹ̀lé àyà yìí náà ni àyà 109 kọ́lọ̀ nǹkan sọ àjọ ọ̀la lọ wà á fi rúdà àwọn àna alhamdulilahi rabbil alamin.